ẹni tó bá gbọ́n iṣẹ́ ọ̀rọ̀ kù sínú rẹ̀. ìdí ni pé ẹni tó ṣí èdè rẹ̀ púpọ̀ yóò sùn. ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí nǹkan ń bá ọba Adéyẹyè òkú tó gbọdọ̀ sọ́sì baálẹ̀ ìdí ni pé orin tí wọ́n ń lọ́jọ́ náà lọ́nu ẹlòlù gbé débì kan kò lè gbé lọ mọ́ wọ́n tún gbé àṣà méjì òun náà padà.

Lamidi Adéyẹmí ńkọ́ ní ń bá ọba Adéyẹyè Ògúnwùsì jà o Ọọ̀ni àtàláàfin ni wọ́n ń jà that is àpèrè àwọn méjèèjì ni wọ́n ń jà ní wọn ọ̀rẹ́ látilẹ̀ quote me everywhere or quote me anywhere mo sọ ń gbà yẹn pé nu oògùn àwọn èèyàn kan ní ah, mo fẹ́ dájà lé láàrin wọn ni kò rí bẹ́ẹ̀. mo dẹ̀ sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà bí wọ́n bá sọ pé ìgún kan ń bá Yorùbá jà ẹnu wa òkò ọ̀tá ara wa lámọ̀ ṣe sáfẹ́ kó kọ̀ǹtínù àbáfẹ́ kó dínkù àbáfẹ́ kó lọ sókun gbàgbé tá a bá fẹ́ bẹ́ẹ̀ tí Yorùbá ó bá lọ síwájú lọ́la o mi sọ lónìí o tí ó bá lọ síwájú lọ́la dandan ni káwọn bàbá méjèèjì kí wọ́n fo nǹkan sọ̀rọ̀ àwọn méjèèjì ó lọ sójú kan náà òótọ́ ọ̀rọ̀ tó korokoro bí jọgbọ́n ni ọ̀tọ̀ níbi tí aláàfin máa ń gbà ọ̀tọ̀ níbi tọ́ọ̀ni máa ń gbà àwọn méjèèjì òkè ń rìn lójú òpó kan náà ara àfàsẹ́yìn wa nìyẹn o gbogbo ẹ tó bá jọmọ Ọ̀yọ́ yọ tẹ lálàáfin gbogbo ẹ tó bá jọmọ Ifẹ̀ yọ tẹ lọni. hello. hello ma hello ma hello ma. mo wà pẹ̀lú sa. yes ma ẹ jọ mo fẹ́ fi opportunity yìí sọ̀rọ̀ láàrin àwa Yorùbá yìí náà ni. ok. so a mo fẹ́ kẹjọ lórí program yìí ẹ jẹ́ bá ń bẹ gbogbo ọmọ Ifẹ̀ àti àwa ta jẹ́ ìlú káàkiri ìtorí gẹ́gẹ́ bí mi ṣe fojú wo lọ àwọn politician tó tẹ̀sẹ̀ sí ọ̀dọ̀ ọmọ Ifẹ̀ yẹn láti bá bàbá wa Sunday Igboho jà hmm. ìyẹn gẹ́gẹ́ bí mi ṣe fojú wo mi báyìí o sọ́ra náà tí àbátẹ̀tẹ̀ ti pẹ̀tù sí nǹkan tó wà ńlẹ̀ yìí bóyá kábàárọ̀ wọ̀nyàn lè bá bẹ kábíyèsí wa ọ̀nà fífẹ̀ láti lè bá ọmọ ìlú wọn sọ̀rọ̀ kí wọ́n pẹ̀tù sí nǹkan tó wà nílẹ̀ yìí kó má jẹ́ kó wọn politician ajáke gẹ́gẹ́ bọ́ọ̀ náà ṣe sọ pé politician máa ajáke kan gbà. dadi dadi dadi ẹ stop ẹ ẹ stop ẹ ẹyin fúnra yín mọ̀ a lè bẹ̀ wọ́n ẹ lọ pa. ẹ bá jẹ́ kí sáyẹ́ láàdì wọn ò lè pa tọ́ba tẹsẹ̀ bọ́ tíjà ẹ̀ bá wá bẹ̀rẹ̀ jẹ̀mọ́ pé gbogbo ọmọ fẹ̀mí kíbi tọ́ba wà ọmọ Yorùbá máa bẹ̀rẹ̀ sí pa wọ́n ni. ṣé bàbá ṣé bàbá ẹ gbọ́ mi mo ní èmi mọ tí mò ń sọ kí ọ̀rọ̀ tó jáde ọ̀rọ̀ tó jáde tí àkàndá sọ n tó ti wálẹ̀ tí ọba mọ̀ ń parẹ̀ ni ṣé ẹ̀ mọ bákàndá ṣe jẹ́ ṣé ẹ̀ mọ bákàndá ṣe jẹ́ sí ọba ọba adéyẹyẹ ni. bẹ́ẹ̀ni. kò sí nǹkan tí àkàndá sọ tí ọba adéyẹyẹ mọ̀ ń parẹ̀ gàrà tó sùn ọ̀ ni kó wá challenge mi ọwọ́ dàbí bọ́ta kó wá challenge mi wípé ọ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí ò mọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ kí ọba adéyẹyẹ bọ́ta owó labi máa tẹ wàá tẹ wàá fún àtẹtẹdì máa bá tiẹ jẹ láàrin ìṣẹ́jú méjì tí ò ní rí nǹkan kí ló ṣẹlẹ̀ gbọgbọ. tọ́ba tọ́ lè gbó dà ibikíbi tọ́lọ́ ọmọ ọ̀fẹ́ bá wà wàá pa wọ́n bẹ̀ ni o. sẹfẹ gbọ́ mi bàbá mọ ṣé ní tó bá jẹ́ pé bàbá ẹbí bàbá yìí ti bẹ̀ wọ́n ṣé bàbá yìí ò ti bẹ̀ wọ́n kí ló kù tó tún fẹ́. ó ti bẹ̀ wọ́n. ẹ kí ló tún kù tó tún fẹ́. gbogbo àwọn ènìyàn kí ni ọba ní yẹyẹ fẹ́ ah. sí ẹ̀mí Sunday ni ohun tí mo fi sọ fún pé gbogbo yín pápátá lè mọ̀ nípa kan tó ṣẹlẹ̀ ẹ̀yin ọba yìí gangan ni ọba yẹn jẹ́ wo àkàndá ayé ẹ̀ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ọlọ́run gbọ́ ògùn gbọ́ wà á tẹ́. tọ́ba lè pẹ̀tù sí wọn nú lọ́hùn kọ́ pẹ̀tù sí wọn nú o láì jẹ́ bẹ́ẹ̀ bí kíbi tọ́ba wà. ẹ̀tù òkè ẹ̀tù wo ni wọ́n ti pa ẹ̀tù wo ni wọ́n ti pa ẹ̀tù wo ni wọ́n ti pa wọ́n ti bẹ̀ wọ́n ní àìmọye ìgbà kí ló kù tán tó fẹ́ wọ́n ti bẹ̀ wọ́n. ọ̀sán tún fẹ́ẹ́ sì kò yé mi mọ́. kí wàá ní bí Sunday bá dẹ̀ fi lè dé Ifẹ̀ wọ́n máa ṣe wọ́n máa ṣe kà fún acid náà fẹ́ẹ́ dà sí bàbá yẹn lára wọ́n fẹ́ẹ́ ṣe ìkà fún bàbá yẹn ni bàbá yìí ti bẹ̀ yín bàbá yìí sọ pé òun ti kò bàbá yìí ò lè parọ́ náà ó ní mo ti pé ọba adéyẹyẹ nísìn ó ní àti ọba àkejì ó ní mo ti bẹ̀ wọ́n mo ní kọ́mọ́bìnrin ó ná dẹ̀ láwọn understand kí ló tún kù tẹ́yìn tó ń fẹ́ kí ló kù tẹ́yìn tó ń fẹ́ só parọ́ ni ó ti bẹ̀yìn níta gbangba ó ní kẹ́ má bínú ó ní ta bá bú ọba lójú ọba ó ní ta bá dẹ̀ ta bá bú lẹ́yìn ta bá dójú la máa láàbù mọ́ ok ó ti gbà pọ̀ wọn máa lè lo ó gbà bẹ́ẹ̀ ó ní tẹ́ẹ̀mọ̀ túmọ̀ pé téèyàn bú ọba lẹ́yìn ọba tó bá dójú ọba tó bá lóun sọ bí ajẹ́pọ̀ lórí ọmọ àlè ni ó fúnra ẹ̀ ló fẹ́ràn aṣọ olóhùn accept sẹ́mi rẹ̀ lẹ́tùkùtù ẹ̀fẹ́ gbà mí tinubu wa ajáàkì pẹ̀lú wàásù àyìndé wá kó àwọn màálù tó ń sìn nínú fáàmù rẹ̀ ó wá kó wọn wá sí ìfẹ́ pé kọ́mọ ṣé ọba fi òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo sọ fún pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí ọba fẹ́ mọ́ gbogbo tẹ́ bá gbọ́ lẹ́nu àkàndá nǹkan tó ń jáde lẹ́nu àwọn ọba tó belong sí n ló ń jáde lẹ́nu yín èmi ni máa fọwọ́ ara mi sí aṣọ lójú ẹ̀ tó bá kọjá ibi tó lérò ìwọ ló máa gbìyànjú ibi tí ìyàwó ẹ wà ibi táwọn ọmọ ẹ wà gbogbo ibi táwọn jẹ orúkọ rẹ everything rẹ ni máa bẹ gbé jáde gbogbo àṣírí ẹ èmi ti máa bàjẹ́ nì mo ti dákẹ́ fún ẹ tó yé báyé yẹn jẹ mọ́ yé ṣèkà ìwọ lọ forí fa àwọn gúrúùpù yín tó o péjọ bẹ́tà kó o parapọ̀ kẹ́ ẹ stọ́pù. wọ́n á rí sí àwọn ọmọ tó bá jẹ́ pé ọmọ ìlú yẹn ni o wọ́n á rí sí gbogbo wọn ni o kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe lórí gbẹ̀yàn ní kékeré mọ́ bínú gbẹ̀yàn bu yín ṣé wò ó bu ọba olúwo ni ṣé wò ó bu ọba olúwo ìwọ bu ọba olúwo ìwọ àkàndá ọ̀rọ̀ yìí ó fi olúwo wọlé gẹ́rẹ́rẹ́ ni ó wọlé ó bu ọlílẹ̀ ó fọ ó fọ bú ṣé wọ́n ti torí ẹ̀ wá gbé bí nàìjíríà ń bẹ̀yẹ lọ wà ṣọ́ọ̀ṣì nàìjíríà ni ṣọ́ọ̀ṣì ní nàìjíríà ni ṣé wọ́n gbé ẹni ẹni tó tún wá ń kú fún yín ẹni tó ń kú fún yín tó fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ tẹ́ wá gbógun tì í tó wá fi ìbínú sọ̀rọ̀. àwọn ọmọ ìlú yẹn wọn nídìí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣọlẹ́ yẹn kọ́ pẹ̀tù sí kọ́ kọ́ máa kọ́ gbogbo onígbà wọn fẹ́ máa jà yẹn. sẹfẹ gbọ́ mi kò kí ń ṣe àwọn ọmọ ìlú àwọn tí wọ́n kó jáde ni. àwọn ọmọ ìfẹ́ wọn wà lùbò mí kọ́ máa lọ ṣe nǹkan tó yẹ kó máa pa àwọn ọmọ tí wọ́n náà lè lùbí tó bá wà kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tó fẹ́ kí ló dé tẹ fẹ́ kò sí nǹkan tí àkàndá bá sọ ń tẹ́ gbọ́ lẹ́nu wọn ni gbogbo tó bá sọ jáde ń tẹ́ ń tán jọ mítìn wọn tán jọ sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn onílára àti àwọn ọlọ́tẹ̀ àwọn ni wọ́n parapọ̀ àwọn tí wọ́n ṣe ìlara bàbá Sunday Igboho àwọn OPC tí wọ́n ń ṣe ìlara bàbá Sunday Igboho gbogbo ni wọ́n parapọ̀ tí wọ́n láwọn lọ́ọ́ dìfẹ́ǹdì bẹ́ẹ̀ dẹ̀ ni ọba Adéyẹyè kò ní bá yín dá sí i ṣùgbọ́n tí ọba níyẹyẹ náà bá wá dúró bẹ̀ tán fẹ́ di ọlọ́run torí ọba ayé lásán lẹ jẹ́ èmi ń pè àkíyèsí sí bàbá ọba ayé lásán ni ẹ kì í ṣe ọlọ́run kò sí nǹkan tẹ fẹ́ gbà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ wọ́n ti ní kẹ́ má bínú àwọn oríṣiríṣi àwọn èèyàn dìde wọ́n ní kẹ́ má bínú ṣùgbọ́n èmi tẹ́ni mi ò lè bẹ́ẹ̀ ọba adéyẹyẹ mi ò lè bẹ̀yìn láíláí mi ò lè bẹ́ẹ̀ ní ọba kankan àdàbí àyàfi tẹ́ bá ti lè dọ́kọ̀ tèmi padà fún mi torí fúlàní tẹ́ ẹ kó wọlé àwọn fúlàní tí gbogbo yín belongs ló pa mí lọ́kọ tẹ́ ẹ dẹ̀ lé dá àbúrò tèmi tọ́pẹ́ padà lẹ́yìn yẹn àwọn tẹ́ ẹ ti wá pa tẹ́ ẹ lọ compensate wọn tẹ́ ẹ lọ sínú ilé wọn tẹ́ ẹ lọ bẹ̀bẹ̀ ní ibẹ̀ tẹ́ ẹ fura yín bẹ̀ wọ́n tẹ́ ẹ wá bẹ̀ gbogbo ọmọ ilẹ̀ yorùbá pé ẹ̀yin ọmọ yorùbá o ẹ má bínú o n tó ṣẹlẹ̀ o èmi fúnra mi mi ò ní fẹnu mi bú ọba kankan mọ́ màá dẹ̀ dẹ́jẹ̀ fún màá dẹ̀ pọn yín lé ní gbogbo bí tẹ́ ẹ bá ti tí ìrètí bá rẹ ní tó fẹ́ bu yín màá bá yín dà láìsẹ̀ yẹn èmi tẹ́ni ọlá mi ò ní bẹ́ẹ̀ ní ọba kankan kò ní ragbá fún ẹ àkàdá kò dẹ̀ ní ràwọ̀ fún ọ ayé rẹ̀ ò mi sí aṣọ lójú òru wàláì tó o bá stop ẹ̀ ìwọ ló máa di ẹ̀ á bẹ́tà kó lọ sí aṣọ yẹn lójú fún rẹ tí ọ̀rọ̀ yẹn bá fẹ́ ju ibi tó ju ibi tó lọ yìí tó bá fẹ́ tó rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ tó o dẹ̀ sọ níbi tó fẹ́jú dé yìí èmi ti máa sí aṣọ lójú eegun ẹ̀ rí mi ò kọ́ anything bẹ́ẹ̀ ni tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo tí mo bá dẹ̀ mọ̀ nípa ẹ̀ pátá ni máa sọ èmi ti mọ̀ pé mo ti jẹ́jẹ́ fún ẹ̀ mo jẹ́jẹ́ ni pé èmi ni máa bá yí ẹ̀ jẹ́ tó o bá stop wèrè tó ń ṣe torí àwọn tí mo sọ fún ẹ pé gbogbo àwọn tó ń ṣe wèrè yìí tó ò lè sọ fún ọ nínú mẹ́tìn yín àwọn eléyìí fẹ́ fi ẹsẹ̀ sí wọ́n fẹ́ rojú ẹ ni wọ́n mọ̀ fine boy ni ẹ wọ́n fẹ́ wọ ẹni tó wà lábẹ́ eégún nígbà tí ayé ẹ bàjẹ́ wàá lọ lé ilé Sunday Igboho Sunday Igboho abọ́kì lọ́bẹ̀ bàbá yẹn máa fún ẹ lówó ó máa fún ẹ ní nǹkan. ẹnikẹ́ni tó ń pè mí sí orí nọ́mbà tó ń pè mí sí yẹn ẹ má pè mí sí nọ́mbà yẹn nọ́mbà tí mo pín ní nọ́mbà mi kejì ní kẹ́ pè mí sí ẹ má pè mí sí orí nọ́mbà yẹn nọ́mbà mi tí thirty five fi parí ẹ̀ ní kẹ́ ẹ pè sí ẹ mọ́ pèsè orí èyí tí forty five parí ẹ̀ bìlẹ̀ntà sẹ́mi ò tí wàá gbé kọ̀ mo fẹ́ sọ̀rọ̀ báyìí kí n tó gbé kọ̀ gbá ọpẹ́yẹmí ló ń sọ̀rọ̀ o ọmọ mi àbọ̀ ọmọ mi gbọ́n mo fún ẹ ní ọjọ́ méje tí ọ̀rọ̀ yẹn bá kọjá ibi tó lérò ìtorí ìwọ kọ́kọ́ gbé wá ìwọ ló jẹ́ ká mọ̀ wípé ọba adéyẹyẹ ń bínú ìwọ ló jẹ́ ká mọ̀ pé ọba adéyẹyẹ kò gba ẹ̀bẹ̀ tí ba Sunday bẹ́ẹ̀ ìwọ ló jẹ́ kí àwa mọ̀ pé baba Sunday Igboho èébú tó bú baba Ọ̀jájá ọní kò gbẹ̀bẹ̀ wípé àfi tó bá lè lọ sí ààfin Ifẹ̀ tí ò bá ti lè lọ sí ààfin <laughs> tí ò bá ti lè lọ sí ààfin ọní kò ní gbẹ̀bẹ̀ èmi màá ná ẹ̀bí bébì oh my god màá ná ẹ̀bí màá ná ẹ̀bí bébì á bẹ́tà tó mọ̀ pé kò sí tó lè ṣe sí mọ́ kò sí nǹkan tó lè ṣe sí aṣọ lójú eegun ẹ̀ so wá rí aṣọ eegun tó bá tó wá sí kò lè dìfẹ́ǹdì ẹnu ọ̀rọ̀ tó wà nílẹ̀ aṣọ yẹn kó tún wá gbójú ẹ̀ síta báyìí kò lè defend ìyàtọ̀ máa jẹ torí èmi máa bẹ́ẹ̀ gbé síta gidi ni mo máa bẹ́ẹ̀ gbé tán ni oh my god mo máa bẹ́ẹ̀ gbé tán ni mo máa bẹ́ẹ̀ gbé tán ni bí n ṣe ń pe doctor ní mọ̀ pé lọ́ọ̀yà ó mọ ibi tí mo ti bẹ́ẹ̀ dé ni màá bẹ́ẹ̀ di màá dẹ̀ màá nẹ̀ bí bébì ìkànnì yín nà ó kí ló kù tẹ̀ tún fẹ́ kẹ́ nìyí fẹ́ ẹ kì í ṣe ọlọ́run wọ́n ti bẹ̀yìn wọ́n ní kẹ́ ẹ má bínú still náà ẹ sì ń dapòró ẹlẹ́fẹ́ gbẹ̀san blentasi àti mọbi tó ń lọ tẹ́lẹ̀ torí èmi ti sọ fún pé bábọ̀ jájá fúnra wọn àti Tinubu same same ni wọ́n nǹkan abẹ́ Tinubu ni wọ́n wà abẹ́ Tinubu ni gbogbo wà so ọ̀rọ̀ tó wà lẹ̀ wọ́n fẹ́ fi sídà tìṣù ẹ̀ tó jẹ́ pé ẹni tó host meeting yẹn ẹni tó host meeting yẹn gbogbo wọn pátá abẹ́ Tinubu náà wà àwọn tó host meeting yìí àtẹni tó gbé ọmọ yíbò tó gbé jáde àwọn revolution tí wọ́n host meeting yẹn àwọn revolution náà gbé jáde gbogbo ẹ̀ pátá la máa wá sọ lórí ètò nígbà tó bá tó yẹsikẹ́ nígbà tó bá tásìkò nígbà tó bá tó àsìkò wà á dáná ìmọ̀ wà á dáná ìmọ̀ èèyàn burúkú ni yín. láti tó máa wá fẹnu sí i báwọn dákun damages ni ó máa fà sí kò ní sí àtúnṣe because oríṣiríṣi ọ̀rọ̀ àlùfànṣá ló jáde àwọn kan ní ẹ sọ yẹ kọ́ ni ó lọ sí Àbújá ṣé báwọn ará Àbújá ló yẹ kọ́ wá ń bolẹ̀ ti gbọ́rọ̀ ẹ̀ president ló máa wá kábíyèsí wá níbo ni wọ́n ti ń ṣe nígbà tí ìsèpé kábíyèsí ń kó mọ tí kábíyèsí ọ̀dẹ̀ tí ọ̀dẹ̀ mọ tí ọmọ sáyẹyẹ. ààrẹ pé ọ̀ọ́ni ǹjẹ́ ń sọ fún wa wípé kò yẹ kọ́ọ̀ni ọ lọ ńgbà tá ààrẹ pè wọ́n yóò bá ní ààrẹ pè ọ́ òun dífá bífá bá fọre tá àrẹ fọbẹ ńkọ́. o gbọ́ àtipa òwe ni Mr Man àtipa òwe ààrẹ tí wọ́n ń sọ yẹn ìyẹn ni ààrẹ tó jẹ́ tilẹ̀ Yorùbá kì í ṣe ààrẹ olóṣèlú ààrẹ tó olóṣèlú kọ́ náà sọ ààrẹ tó olóṣèlú ní ayé ìgbà yẹn lọ́hùn bí ìgbà tí ọba bá pè ẹ́ tó lóun dífá ń nìtúmọ̀ tó ń sọ kì í ṣe Buhari kì í ṣe màálù ni wọ́n ń sọ kì í ṣe politician ààrẹ orílẹ̀-èdè kan náà sọ yẹn ní ìgbà yẹn ààrẹ tó ń pè mí sórí nọ́mbà yẹn ẹ stop láti máa pè mí torí inú ń bí mi lọ́wọ́ báyìí tẹ bá tinú bá ti ń bí mo ti ń sọ fún tẹ má má stop mi pẹ̀lú nọ́mbà tẹ fi ń pè mí ẹ ti mọ nọ́mbà mi mi mò ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ yín sókè. ṣe rí ìyá mi àwọn kan wà kò yẹ kẹ máa fún wọn látẹ̀ńṣàn irú bọ̀bọ̀ tó wèrè ten play kíní ẹ̀ fún wa yẹn wèrè ni so gbogbo nọ́ọ̀sẹ̀sì táwọn èèyàn sì ń gbé dání yẹn á ti kọjá gbogbo lẹ́bùlù. ẹ gbọ́ mi no no no wọ́n ní wọ́n wà ní ìfẹ́ mo dẹ̀ rí fídíò yẹn ń sìn fúnra mi mo rí fídíò yẹn sìn wọn náà fẹ́ wọn náà ń bá bàbá Sunday Igboho jà mo play rẹ̀ ń sìn náà mo play fídíò yẹn n tó ń dẹ̀ sọ òun ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kó tó ṣẹlẹ̀ so tá a bá fún un lésì mo sọ fún yín pé téèyàn ní tí wèrè bá ya wèrè tẹ́ ẹ̀ bá na wèrè wọ́n ní ẹgbà lọ́kọ́ wèrè ni mo fi mọ̀ pé bí Bọ́lá bá ṣe wèrè tẹ́ ẹ̀ bá na Bọ́lá lẹ́gba kò ní mọ̀ pé wèrè tó ń wù yẹn ìwà tó ń wù yẹn kò tọ́ téèyàn bá ń wùwò òfò tẹ́ ẹ̀ bá jẹ́ kẹ́ nìyẹn kó mọ̀ pé nǹkan tó ṣe tá a kan sọ pé ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa bà nǹkan jẹ́ lọ wọ́n máa bà nǹkan jẹ́ wọ́n máa da nǹkan rú ẹni tó ń ṣe òdà ẹ ẹ jẹ́ kó mọ̀ pé tó ń ṣe dá a tún máa jáde jọ́ mi wàá máa sòsì ni n tó ṣe nínú ensars ló tún gbédé lọ́tẹ̀ yìí ṣùgbọ́n nǹkan tó lérò nígbà ensars tó rò pé bóyá wọn nílé lọ nígbà rálì ńgbà náà tó wá fi wá sí ìyẹn ta òun fọkàn sí pé tó máa ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí mo lákàndá ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣẹ́ àwọn yẹn kóra wọn jọ sí ìfẹ́ ńsìn wọn ní tí Sunday bá wá sí Ifẹ̀ mo tún máa tún fídíò yẹn play bóyá ẹ tí ìwà sórí ètò ńgbà tí mo padà bẹ̀rẹ̀ rẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ wọ́n ti sọ̀rọ̀ rẹ̀. wọ́n ní pé tí wọ́n ní pé tí Sunday bá wá sí fẹ̀ ó máa jẹ́ kó pa gbogbo wọn tán. bẹ́ẹ̀ n tó sọ nìyẹn. gbogbo wọn lọ́bẹ̀ ó máa pa gbogbo wọn tán gbogbo wọn ló máa pa tán wọ́n ti gbàgbé ogun Mọdákẹ́ àti Ifẹ̀ ó máa pa gbogbo wọn tán so gbogbo àwọn pípù yìí kò yẹ ká máa tiẹ̀ máa fi ọ̀rọ̀ ṣe tí kò rí ẹ jẹ́ ká fà àwọn pípù yìí sílẹ̀. a fi wọn lẹ wọn ò mọ jẹgba gbogbo wọn ní àdúgbò. ṣé rí àwọn aráàfẹ yẹn gbogbo wọn ló máa pa tán. ṣé ẹ mọ̀ pé wọ́n máa kó ẹrù ok irú nǹkan tán ṣe yẹn wọ́n máa kó ẹ̀rù sí àwọn ènìyàn lẹ́lẹ́ni lọ́kàn àwọn tó ti mọ ọ̀rọ̀ tí wọ́n tún wọ́n ń dùn wọ́n á tún kó apá ẹ bá mo sọ fún yín pé wọ́n ń kó apá tẹ́ńsọ̀n ran àwọn ènìyàn wọ́n fẹ́ máa pa àwọn àwọn olórí burúkú fẹ́ máa pa àwọn ènìyàn ní àpasáyé ni kí wọ́n lè wà nínú ìrònú mo ní gbogbo orí èèyàn kankan tí mo rí oúnjẹ káyà mi máa já tẹ́rù ń bà mí kò oúnjẹ káyà mi tí bá ti àyà mi á tún ṣe gbì ìwọ ni pípa lójoojúmọ́ báyìí ní ìsìn gbogbo ìwà tán wí ní ìsìn wọ́n ti kóra wọn sífẹ̀ẹ́ wọ́n ní tí Ìgbòho bá wá Ìgbòho òdẹ̀ lè wá sílùú yín torí wà tí ò tọ́ ni nísìngbà tá a bẹ ọba ọba lòun ò gbọ́ àti bí ọba kí wá lótùkù tán fẹ́ àkàndá ọ̀rọ̀ awí kótókótó yìí òdẹ̀ lówó kó jáde síta tó dàn wípé ọba o kò gbọ́ ẹ̀bẹ̀ ẹ bá Ìgbòho tí bá Ìgbòho tí wọ́n bá ti lè lọ sí Ifẹ̀ kán lọ bẹ̀bẹ̀ ńbẹ̀ kán lọ fara yílẹ̀ ẹ̀bẹ̀ yìí ò wà granted pẹ̀lú àwọn ọmọ ọ̀fẹ́ ọmọ ọ̀fẹ́ dẹ̀ ló náà sódẹ̀ ni kò wà granted so àwọn ò lè gbẹ̀bẹ̀ yẹn so òun ló dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọ́n dẹ̀ ti kóra wọn jáde ìjọ wo bóyá bíi ìdẹrin àbí ìdarun kọ́ ló ṣe fídíò yẹn fún wọ́n dẹ̀ ti kóra wọn jáde lénìí so ó yẹ kó jẹ gba kí nìkan fi sílẹ̀ awíkoko kì í ṣe bọ́lá náà awíkoko kì í ṣe ẹni ẹni tí ò bá sọ ọ̀rọ̀ ẹ̀ rí dadi dadi ẹni tí ò bá sọ ọ̀rọ̀ yẹn rí irú bọ́lá nìsín a mọ̀ pé di fracas ni bọ́lá wà ṣùgbọ́n awíkótókòtó òun ti ṣiṣẹ́ ìrí ó ti sọ́rí ó dẹ̀ sì ń sọ ṣùgbọ́n fluctuate ni tó bá dọ̀rẹ́ tí bá correct brain ẹ̀ kò ní mo lè kà ní awo kòkòtẹ́ ìwọ̀n ìka ní òun gangan ṣé ẹ mọ̀ pé kà ní Ah, ohun tó wà nídìí ẹ̀ ó pọ̀ ju tẹ́ ń wò lọ o ìka apààyàn apamọ́lẹ́kùn dayé ni bó alògo ọmọ ọlọ́mọ ni bó ti wà àwọn àjògo mu ni bó ti wà ó máa ń pààyàn ó máa ń pààyàn ó máa ń ráyàn tà ni so ìdí nìyẹn tó fi dájú ọ̀dájú ni ẹni tó náà dẹ̀ dájú wáì tí ò ní dájú pé wọ́n ń pààyàn nígboro ẹni tí ò ràn yín apààyàn ni sẹ́yìn ò mọ̀ pàpààyàn ni kó wá challenge mi pé òun pààyàn rí ẹni tó ń bá pa challenge mi sùn mi sí kóòtù kò ní ẹni tó bá parí kí n fàjáde màá fàjáde fún ẹ mo ní mo ní apààyàn ni èèyàn ẹ bá mọ ilé òkò lẹ máa sọ pa níbi kódà tẹ bá rí nǹkan àrà tẹlẹ fi sí gèlè orí ẹ kí ni àwọn ọ̀dà ìyálọ́de àwọn àrò mẹ́ta àwọn egungun tó dìse eégún ségun ló dìse jù ni ó ní mí ni ẹ̀yin tẹ bá mọ̀ tún máa wo ohun tó gbé sórí yẹn ségun ni ségun ló wà lórí ẹ ni séèyàn lásán kan mọ̀ ọ̀jẹ̀ séèyàn lásán kan lè gbé gbé ohun tó wà lórí ẹ lórí ni ó ní mí ni àwọn ọ̀dẹ́ ìyọlẹ́dẹ tó kó sórí mẹ́ta ó ní mínì ó ní túmọ̀ pẹ̀lú tójú àtòrí àti tó gbèsè gbogbo ẹ̀ ló ní mínì olórí ibu nìyàn ayé rẹ̀ ó sì bàjẹ́ tó o stop for kiri ìwọ àtàwọn tẹ́ jọ ń ṣe mítìn yín abẹ́ta kọ́sọ nínú mítìn yín pé ẹnìkan wà ńlẹ́ o tí ó pa tìyẹ jẹ́ o ẹnìkan wà ńlẹ́ o gbogbo ìtọ́ ń dàbò ojú o abẹ́ta kò sí ọ̀fúnkú fáìn kì í ṣe pé ọ̀dà ọmọ tó fáìn ní gbójú ẹ̀ta káyé ẹ̀ sì máa bàjẹ́ lọ má wulẹ̀ dúró ní òkùnkùn kó má tabà sínú mọ́lẹ̀ yes mọ́tà kò sínú mọ́lẹ̀ mọ́ àmọ́ bó ṣe ń lọ kó sì lọ àmọ́ bó ṣe ń lọ ẹ lọ pa ṣebí ńgbà tán bá dẹ̀ pa tán ègbò yín ó sì wá farabalẹ̀ mọ̀ o ẹ fẹ́ pa Sunday ni o afẹ́ ṣe ni o tafẹ́ ti gbá ni o afẹ́ jagun ni o ó dáa o ẹni kó mọ̀ wá fẹ́ kò wá fẹ́ kò sí ní tí ó mú nífẹ̀ẹ́ ẹ mọ̀ wá fẹ́ o ó dáa ẹ̀yin ọmọ fẹ́ o kò sí ní tí ó bà wá mú nífẹ̀ẹ́ kì í wá sí gbogbo ẹ̀yin ọmọ fẹ́ o torí àwọn ọmọ fẹ́ kan wà tán dáa kò kí sí ẹ̀yin ìka ọ̀bàyé jẹ́ báyìí torí èmi kò pẹ́ wọn tó ń sọ̀rọ̀ màálù ni wọ́n wọ̀nyí sọ ọmọ fẹ́ wàláì ẹni tó wà nínú ìwọ̀n sọmọfẹ̀ awí kótókótó gan sọmọfẹ̀ ni mọ̀jẹ̀ ti dàkọ̀ ìlú tó wà ṣùgbọ́n kó o ti ṣe wọ̀ tó o bá ṣe wọ̀ ọmọ jẹ pàṣán o o lè wà lábẹ́ ẹ̀fẹ̀ ni o lè já àwọn ọmọ fẹ̀ nkankan kó wà lábẹ́ ẹ̀fẹ̀ ṣùgbọ́n pàṣán ẹ̀ wàhálẹ̀ ni ó dùn jù torí ẹnu ẹ̀ láti kọ́kọ́ gbọ́ adẹ̀ ti gbọ́ nísìn láti wàtú ẹ̀ ń pé gbà wọn kò sójà wọlé o wọn fi sójà gbà yí o wọn fi sójà ṣe o ẹ̀ mọ̀ pẹ́nu ẹ̀ náà láti kọ́kọ́ gbọ́ òun ló máa ń bá wa àwọn oní rédíò wọn àwọn zoom rédíò nu àwọn zoo Oni zoom oni dùmù dùmù dùmù rédíò ni Oni rédíò wọn tí ọkọ bá yín announce níta pé wọn kò sójà wá bá yín o wọn ò pa àwọn ènìyàn o wọn ò ṣe gbá o ṣùgbọ́n lọ́tẹ̀ náà ńkọ́ ṣùgbọ́n sójà ìtàn fẹ́ kó wọlé lọ́tẹ̀ ó àtètè ajá kì í sójà wọn adẹnubò wọn ni òjẹ́ kan ṣiṣẹ́ bíi titi ensars sẹ̀ǹpọ́n náà ti sọ wọn jọ wà nù mítìn ni ayé ẹ̀ bàjẹ́ ọ̀jẹ̀ pààrà àyà lọ́wọ́ mi mọ̀ lọ́lẹ̀ ẹ mọ̀ gbọ́rọ̀ tó ń sọ tó bá jẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó jẹ́ pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá mi ò nílò láti bá olóyè Sunday Igboho jà. bẹ́ẹ̀ ṣe bá jà. kọ́ èké mi nídìí láti bá jà fìlọ́sọ̀fì tiẹ̀ nípa ilé ayé ọ̀tọ̀ tèmi ọ̀tọ̀. má promote kini. ni kílẹ̀ kílẹ̀ ní sọ. ìṣòro tá a kàn wá nínú ilé ayé ni wípé kò sí. ara o Awikonko kì í ṣe òkú o èèyàn ló ń ti tiẹ̀ kì í ṣàkúdà ya o kò kí sàkúdàyà tó ti bá fún promotion ó ti ní promote ó ti promote ara ẹ̀ tẹ́lẹ̀ already star ni bẹ́ẹ̀ ni òun ò kí wọ́n bá promote wọ́n máa ń dárúkọ ẹ̀ òyìn public figure ni ẹ lè má rojú ẹ̀ public figure ni kò síbi tẹ́ ẹ lè táìpù orúkọ ẹ̀ sí ẹ lórí péjì ẹ̀ everybody ló máa wí kótókótó so bàbá dárúkọ ẹ̀ ń tiẹ̀ kò ní mí nì irú àwọn ọmọ wàásù yẹn àwọn yẹn ni dead body tí wọn ò lè fún wọn lórúkọ bọ́tẹ́lẹ̀ yóò jẹ pàṣán nìṣó mo fẹ́ mo ń promote ẹ ọ kúkú sanwó náà fún mi tó mo tún ti ń fún ẹ ló kọ sí okùn ẹ ti wà tẹ́lẹ̀ ọ̀rẹ́dí wọn ti mọ̀ ẹ́. bí o ṣe mọ ní ọmọ akédèdè ni ó ṣe inú òkú ìyá ẹ ìṣòro tá a ní nìyẹn. olùsí. Hmm. kò sẹ́ni tó ń sọ̀rọ̀ táwọn èèyàn ní tẹ̀lé ní tó ń sọ dá o ó tún dá nídàkejì o ọmọ ọgbọ́n wa o kò tó mu wá o àwọn èèyàn kan tẹ̀lé bíi tiẹ̀ báyìí. wòye rédíò station ti ń bẹ nìbàdàn lásán gbogbo wọn dẹ̀ ló ní listeners tiwọn bákan náà ní lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí sáà fúnra Yorùbá. I am telling you categorically kò dìgbà tí Yorùbá bá ya kúrò lára Nàìjíríà ká tó ní gbádùn ká tó ní fọkànbalẹ̀. a lè ní self determination. a lè níjọba tiwa nínú Nàìjíríà. No ariwo tí àwọn ọ̀dọ́ pa okùn inú tí wọ́n ń lò owó tí wọ́n ń lò àkókò tí wọ́n ń lò nípa endsars protest kálò ńlá lò. ẹ̀yin tẹ́ ẹ bá ti ń sọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń sọ pé káàfilẹ̀ yẹn ẹ̀yin èèyàn tiẹ̀ ni n ò dẹ̀ ní fi sílẹ̀ péèjì mi mo wà yìí ẹ ẹ̀ lè kọ́ńtúrò mi pé kí n fi Awíkonko sílẹ̀ Awíkonko tẹ́ ẹ̀ ń sọ ẹ ti sọ lórí ọ̀rọ̀ yìí rí Awíkonko fúnra rẹ̀ mọ̀ pé yà ń jẹ ìran wa. Awíkóńkó fúnra rẹ̀ mọ̀ wípé Yorùbá ti tó dá dúró Awíkóńkó fúnra rẹ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá láìmọye gbà wípé ìyà ń jẹ Yorùbá Yorùbá ní láti pín òun ló kakuléètì iye tá a ní ó jẹ́ kí n mọ̀ pé five million ni wá ní ìsìn àtúntí wá lé nìsín àtúntí lé nìsín so ẹni ìyẹn tó wá sọ nǹkan yẹn tó wá dé àsìkò kan tó wá ń kó ẹrù sáwọn èèyàn lọ́kàn tó ń dá wàhálà sílẹ̀ ẹ wá ní pé kán má dárúkọ rẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ bá ti ní kí n dárúkọ rẹ̀ èmi ò bá yín dá o kí n má bá yín níbo àmọ̀ dárúkọ kò ní jẹ́ kí ni star ni kò kì í ṣe kò kì í ṣe èèyàn kí ni nà ọ́ ẹ̀sáìkìlì kí ni ẹ̀yin èèyàn ti ẹnu pín o dẹ̀ máa dákọ̀ èmi kọ́ lẹ́ máa control lórí péjì mi ní péjì mi mo wà bíi tiẹ̀ àti kọjá ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni bí àwọn tọpọlọ wọn dàrú bíi tiẹ̀ báyìí àwọn tí ọpọlọ wọn lọ bíi ti tiẹ̀ báyìí àkàndá tí ọpọlọ wọn ò dẹ̀ pé mọ́ bíi ti tiẹ̀ torí wọn ti dàn bíi ti tiẹ̀ báyìí rìṣọ́ṣọ́rì kí lè fẹ́ rìṣọ́ṣọ́ nàìjíríà ìwọ gan fúnra ẹ̀ mọ̀ pé kò lè wọ́ọ̀kì sáwọn boko haram tán ti wà nínú igbó náà fẹ́ rìṣọ́ṣọ́ àbí Suzuki ilẹ̀ tán ti tà gbogbo lẹ́lẹ́ yorùbá tí wọ́n ti tà tán sínú igbó náà ti tà tán gbogbo àwọn tí wọ́n ti pa tí wọ́n ti gba ilẹ̀ wọn sọ́nà fẹ́ rìṣọ́ṣọ́ ni àbáwọn ọba tí wọ́n wà ní ẹ̀wọ̀n tí wọ́n ti gba gbogbo ilẹ̀ wọn pẹ̀lú àwọn ọmọ wọn sẹ́wọ́n fi rìṣọ́ṣọ́ ẹ̀ àbíwọ́gbọ́n ò ti ṣètò orí rí pé ọba kan wà ní ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pé ìjọba ti gba ilẹ̀ lọ́wọ́ wọn wọ́n dẹ̀ pa gbogbo e, àwọn ìlú yẹn run Samuel nana fẹ́ẹ́ rí ṣọ̀ṣọ̀ àlọ́ lórí ibu ni ọ sọ̀rọ̀ kó ronú kó tó sọ̀rọ̀ tó bá ń wò mí kó máa gbọ́ mi ṣé àwọn tí wọ́n ti pa tán ti gba ilẹ̀ wọn yẹn tí wọ́n ti pa wọ́n lápá Samuel nana fẹ́ẹ́ rí ṣọ̀ṣọ̀ hello. hello ẹjọ́ ẹ bá wa sọ̀rọ̀ kíákíá. lọ. à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. ẹ lè gbọ́ méjì kọ́ lábàlàdé tẹ́ bá ti ń gbọ́ra yín ni ẹ fi ní gbọ́ nǹkan tá à ń sọ tẹ́ bá ti ń gbọ́ra yín ẹ lè gbọ́ bọ̀tẹ́ máa máa dúró fún kan kẹ́ tó máa gbọ́ mi ní ẹ lè gbọ́ méjèèjì papọ̀ kò ṣeé ṣe ẹ máa lò kan kẹ́ tó máa play kan mo sì jẹ́ nìyẹn mo ń pe ẹni tó ń pè mí padà má sọ rẹ lọ. ǹjẹ́ èèyàn lè kúrò ní corporal nínú iṣẹ́ ọlọ́pàá tàbí kó kúrò ní sergeant kó dẹ̀ ya di IG gbóná ti ń ṣe é. àwọn dẹ̀ tó ń sọ wípé mo jẹ́ kan nínú àwọn tó fa olóyè Sunday Igboho wọnú agitation Oòduà Republic. ṣé ń gbọ́. yes mo jẹ́ kan náà tó fa ọ̀pọ̀lọpọ̀ wọnú agitation Oòduà Republic. gbọ́ dúró kó o tó máa sọ̀rọ̀ lọ nínú púpọ̀ nínú wọn yẹn kọ́kọ́ yọ kúrò tó lórí Facebook tó wà lẹ́nu èmi tẹ́mi gan gbé tí mo jẹ́ kó máa sọ tó lórí Facebook ni tó lórí ọ̀ṣọ́ lórí Facebook orí ẹ̀ burú sẹ́wọ̀n tó wá ló gbé lórí Yorùbá Yorùbá nation yẹn tó ló gbé lórí agitation yẹn tó ló gbé wọn débẹ̀ yẹn ǹjẹ́ wọ́n ló wáyẹ kó o mú wọn dání èmi dẹ̀ mọ̀ bóyá kí kúkú bẹ́ẹ̀ tú síta mo mọ tó dùn ọ́ ni pé gbogbo wàhálà bó ṣe sọ̀rọ̀ láti ìgbà yẹn wá o táwọn èèyàn support ẹ nígbà kìí ṣe pé wọn support ẹ wọn gbádùn ẹ wọn like ẹ wọn fún ẹ lẹ́bùn wọn ṣe gbogbo ẹ wọn kó ẹ jẹ èmi gan kó ẹ jẹ ńgbà náà pẹ̀lú ibi tẹ́mi ti mọ ọ̀rọ̀ tó máa ń sọ lèmi fi kó ẹ jẹ kó kó sì lọ èmi kó ẹ jẹ èmi máa ń gbádùn ẹ mo dé máa ń support ẹ lọ bẹ́ẹ̀ pé ó dá ọ̀kárí ọkọ wa bọ́ wálé wa wàá gba iye ó ṣe bàmí iyì ẹ pọ̀ ẹ bàmí bàbá o a máa ń nawọ́ sókè fún lórí burúkú ẹ ni bẹ́ẹ̀ ni ó dẹ̀ yí padà àwọn tó dẹ̀ nígbà tó dẹ̀ yí padà àwọn tó dẹ̀ ló kọ́ níṣẹ́ wọ́n dẹ̀ ti mọṣẹ́ jù ẹ lọ wọ́n dẹ̀ rí pé ọ̀nà tó fi hàn wọ́n yìí ọ̀nà ń dùn o epo tó gbélé yìí àwọn ti bẹ́ẹ̀ gbẹ́rù sí epo yẹn dùn mẹ́jẹ̀ káwọn la tán àwọn ògbúrọ̀ lápá ìwọ gbà tó wá rí pé akọ́lẹ́dì yìí òwú hello hello à ń sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣe rí ojú mo rí nínú program tìyàwó kòńkó gbé jáde ń sìn ẹlẹ́nu méjì ni ṣe bí òun gọgọ ló ń ṣe oríṣiríṣi ló ń ṣe flag ló ń ṣe lẹ́yìn ló ń ṣe lẹ́yìn nígbà tí ọ̀ni ọ̀fìfẹ́ tó dẹ̀ mọ̀ wípé wọn ò tí ì gba ẹ̀dẹ̀ kí ló dé tí òun ò ṣe wá máa bẹ̀ wọ́n kó dẹ̀ mọ̀ bó ṣe máa ṣe arrangement yẹn láàrin eh, ọ̀ni ọ̀fìfẹ́ àti chief Sunday Igboho ṣé di dandan kí wọ́n máa gbé gbogbo program yìí sí gbogbo ayé yìí ṣé ní dojú pípé kó máa polongo káàkiri káàkiri ọ̀rọ̀ yìí ti kọjá ibi tó yẹ a ti tẹ̀wọ̀ gbogbo ayé ti tẹ̀wọ̀ ṣé bí bàbá wa ní ọ̀fíìsẹ̀ ṣé bọ́n náà wọ́n ní ọlọ́run nínú ayé wọn. ṣé bọ́n náà kó átíkù ṣé báwọn gan tẹ̀ ti kọ̀ nǹkan jáde pé àwọn ti gbẹ̀bẹ̀ rẹ̀. Ah, ah, wọ́n ti kọ́ sí lásìkò báwọn ti gbẹ̀bẹ̀. kí ló tún kù. then nígbà tí àwọn ọmọ ìṣẹ̀dẹ̀ tó dìde torí mi náà mo wo ṣó yẹn mo wo kinní yẹn kílípù yẹn tí wọ́n dìde tí wọ́n náà wọ́n tún ti pe àwọn ọmọ mọ̀dákẹ́kẹ́ àwọn sọmọ fún àwọn ọmọdé kẹkẹ tẹ wá ń gbègé sí Chief onye Igboho bàbá wo ní òfìfò òde stop wọn wípé enough is enough àbí kí náà fẹ́ kí náà fẹ́ gbogbo nǹkan tẹ̀mí rí sí ni wípé wọ́n ti dẹ́kẹ́ àwọn politician kó fẹ́ ajá àti nǹkan tó àwọn ló dé wà nídìí ọ̀rọ̀ yìí sìn wọ́n fẹ́ ṣẹ́ni tí a bá ń bẹ ọlọ́run ó ń darí jì ni èwo wá tún ní ẹrú kankan tó bá ń máa pọ ẹ gbogbo nǹkan lójú káàkiri. kọ́sítọ̀pù gbogbo nọ́ńsẹ̀nsì yìí nà bíbọn náà dúró sí gan ṣé election two thousand and twenty three ni wọ́n fẹ́ ṣe ni àbí ti Yorùbá nation ẹ̀ máa lẹ́nu Yorùbá òkú ẹni Yorùbá òkú ṣé ẹni kókó ti bú àìmọye àwọn ọba ni ṣé kò ní sọ ẹ̀ṣọ́ àìmọye àwọn ọba ni. ọba Ọ̀yọ́ gan ti bú bàbá lọ́yọ̀ọ́. iná sì ti náà. ó bú

ọlọ́run ló kún mẹ́ni tó ń sìn òun àbúrò mi ká máa bá gbogbo ẹ̀jẹ̀ náà ẹ kú ètò jàre. yóò dáa fún ìyá wa ẹ ṣeun gan. hello àwọn mọ ìdí tí mo fi ọ̀rọ̀ rẹ̀ bó ṣe wáyé a lè fi ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ tó bá sọ̀rọ̀ rédíò wọn ni n tẹ́ bá ti gbọ́ òótọ́rọ̀ ni òkè ó wá wí bẹ́ẹ̀ ní ìsìn pé bàbá ò gbẹ̀bẹ̀ ó wá rí bí àbí ò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ní ìsìn àbí ò rí bẹ́ẹ̀ àbọ̀ nǹkan náà ti kó gun náà ti kó jà jáde gbogbo ẹ̀ náà la máa sọ̀pọ̀ ń táwọn agitators wà fún nù ń táwọn agitate lé lórí ni pé gbogbo ìgbẹ́ yín tẹ́ bá ti ń gbé jáde ká máa làálù yín lára padà ká sì tún máa sọ àjì ká tún máa fi ọ̀rọ̀ yìí pé àkíyèsí sí àwọn ènìyàn míì ni ẹgbẹ́ òsókè yóò yẹ yín. ẹ kalẹ́ o. yóò yẹ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. ẹ kú ètò ọlọ́run á wà pẹ̀lú yín mà. ẹ jọ lórí ọ̀rọ̀ awíkóńkó. Awíkonko kò ń ṣe kò ń ṣe ènìyàn tó ní làákàyè bó ti wù kó mọ̀ because ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo wo ètò ẹ̀ kan tó pe wódà bóyá kò ìkí ló pè sórí ètò ẹ̀ ni àbó òun ló pè mo wo prógrámù yẹn tóun àtẹnìyẹn jọ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ and then before gbà yẹn náà ó láwọn ọ̀rọ̀ tó máa ń sọ lórí prógrámù ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kò dúró sójú kan kò yẹ òun um, awíkóńkó ò ń ṣe ènìyàn téèyàn tó jẹ́yàn téèyàn lè máa ka ọ̀rọ̀ ẹ̀ kún. ṣé ẹ mọ̀ jù mí lọ ni ẹni tẹ́mi lè tọrọ ẹ̀kún nítorí mo mọ bó ṣe ń ṣẹlẹ̀ ẹ gbàgbé a lè kọ ọ̀rọ̀ ẹ̀kún tá a máa nà lọ́rẹ́ gidi ẹ nà lọ́rẹ́ gidi kò jù báyìí lọ. ṣe rí èmi nílẹ̀ Yorùbá ẹni tó ń pèrè ẹ̀ ní awíkóńkó wàá gbé ojú ẹ síta káwọn èèyàn lè rí ẹ wàá sọ̀rọ̀ káwọn èèyàn mọ̀ pé wọ́n báyìí ló ń sọ̀rọ̀ ẹni tó bá ń pe rẹ̀ ní awíkonko ń fi nǹkan gbojú tí ọ̀ní mẹ́ni tó wà nú ẹ̀kú ó dẹ̀ níwọ̀ awíkonko ó ń ṣe awíkonko and ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ọ̀rọ̀ nípa bàbá wa olùdìṣà Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣe ọ̀rọ̀ yẹn àti bàbá wa ṣe Sunday Ìgbòho ọ̀rọ̀ yẹn ti di ọ̀rọ̀ eh, politics because tá a bá ní ká wò lẹ́gbẹ̀ẹ́ kan ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn politics àwọn Tinubu Wàsíù Àyìndé Onírìṣà ṣẹ́rí gbogbo wọn bọ́n ṣe wà yẹn the same group ni wọ́n. bẹ́ẹ̀ mo ti sọ ti pẹ́. politics kan náà ni wọ́n jọ wà ṣẹ́rí wọ́n ti ń gbìyànjú àti mọ́mọ́ yìí fẹ́ wọlé sí bàbá wa Sunday Ìgbòho lára wọn ò rí ṣùgbọ́n ṣe rí èlí tú wọn tọ́lọ́ fún ọra fi àlàfo yẹn lẹ̀ gbogbo àtàwọn Tinubu àtàwọn Wàsíù Àyìndé àti àti bá Ọọ̀ni òfìfẹ́ gbọ́ngbọ́n. mo dẹ̀ máa sọ̀rọ̀ kan fáwọn ọ̀rẹ́ mi tajọ wà ń jẹ́ máa níbi máa sọ̀ kan fún wọn. máa ní ṣe rí Ọọ̀ni òfìfẹ́ tó wà ń bẹ̀ yìí ìyá wa ẹ mẹ́rin ká pa ọ̀tàn wa kò sí àṣẹ lọ́dọ̀ àwọn pípọ̀ yẹn mọ́. tó gbọ́ alámọ̀ yẹn. kò sí àṣẹ àṣẹ kan kò sí ẹnìkan ò lè lóun fi ọ̀pá kan àbí òfin kiri kan ṣépè fẹ́ nìkan kó mu kò sí kankan kò sáṣẹ lẹ́nu àwọn ọba yẹn. àṣẹ kan. tó bá ń ka àwọn ọba ọba tó wà nílẹ̀ yorùbá ọba táṣẹ máa ṣì wà lẹ́nu ò lè gbé ẹyọ kan sí méjì lọ́rùn. àwọn ọba fọsíláìtì tó ń yìnbọn fún tó gbé jẹ tó ń yìnbọn fún wọn wọlé lẹ́ẹ̀kan ṣé kan ọba kan kọ́ la wí kan pa nígbà wo nígbà ọdún tó kọjá ni irú àwọn ọba wo nìyẹn ẹ̀yin ọba yìí náà lẹ́ ń ṣòṣèlú nǹkan kan ṣẹlẹ̀ ọmọ nǹkan ọmọ yìí kan sì dìde pé tọ̀ ìyà tó jẹ àwọn èèyàn mi ti tó nǹkan kan ló máa wá ń yà mí lẹ́nu tí ò kì í yé mi tí n bá jòkó tí n bá ń ro ọ̀rọ̀ yẹn kí ni nǹkan tó fà á tó jẹ́ wípé tí fúlàní bá ṣe nǹkan ṣùgbọ́n àwọn náà ní wọ́n ní gọ́vnà gọ́vnà fúlàní kankan ò ẹ́bà jáde síta pé èèyàn báyìí ló ṣe nǹkan yìí ṣùgbọ́n tọmọ yorùbá kan kan bá ṣe nǹkan ẹyọ kan lásán president á ní kọ́ lọ mú ẹnìyẹn wá àwọn gọ́vnà wọn dẹ̀tẹ̀ sí ni máa forí gbárí àtọ́ba àti tó bá wọ ẹnìyẹn kan. ṣùgbọ́n tọrọ ọba tó pè ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn Boko Haram àwọn fídíò kan tí mo rí tán àwọn Fúlàní ń ṣe mítìn nípa Nàìjíríà kan sọ èdè wọn báyìí ẹ̀yin jẹ́ kán dánwó ẹ̀wò nílẹ̀ Yorùbá kán wá àwọn Yorùbá kán jòkó kán gbébọn dání kán máa sọ̀rọ̀ mọ́ ìfẹ́ plan kí Nàìjíríà bá ṣe kí wọ́n bá wọn ṣe fẹ́ kógun jà kẹwò ilé ọjọ́ yòó ní tí ìmọ̀tán máa ti ní káwọn àmì ìfọ́n máa dání ìfọ́n máa wá wọn kiri ṣùgbọ́n táwọn pípì bá ṣe nǹkan kò sí ẹni tó ń dún pẹ́kẹ́ wípé kán lọ àrẹ́sì wọn bọ̀ tí yorùbá kan bá ṣe nǹkan ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ amukun mẹ́kọ ẹ̀yin ọba tẹ́ ẹ̀ pera yín lọ́ba tẹ́ ẹ̀ lẹ́yìn olóṣèlú ẹ̀yin gọ́vnà tó yẹ pé lẹ́yìn ọkọ̀ kan gbogbo yín wọ́n máa ṣọ́kú tọ́n bá wá jẹ̀jà sọ̀rọ̀ nǹkan tó jọ yorùbá báyìí ẹ̀ máa wá múra sí kan kọ́kọ́ kọ́kọ́ wípé àpé kọ̀yìn òṣẹlẹ̀ bí nàìjíríà gbà pàrọ̀ fúlàní ẹ̀ ò ṣe irú ẹ̀. kọ́ ní fúlàní pààyàn náà ọ̀ní ọ̀fífẹ́ àárín nǹkan kan tí wọ́n sọ nípa wọn. aláàfin ọ̀yọ́ àwọn tinubu àwọn gọ́ọ̀dì gọ́ọ̀nà lẹ́yìn gọ́ọ̀nà ondo àbí gọ́ọ̀nà ọ̀bọ tó di ilẹ̀ yorùbá kan tó dìde tó lóun fún àwọn fúlàní tó lé ogun wọn kúrò níbẹ̀ èwo ló tún dìde àbí ọba àwọn olódìde tó sọ pé òun fẹ́ rí fúlàní lórí ìlú mọ́ tó bá yá tó máa táwọn èèyàn bá sọ̀rọ̀ sọ́ba wọn á ní ọba àpáfò orí adé orí adé wo adé tí ogun wọn ti wọlẹ̀ tí ò sí kankan bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn àṣẹ tó wà lẹ́nu àwọn adé ìlú kẹrẹ gbogbo àwọn àṣẹ yẹn ti lọ kò sáṣẹ kankan pálátì anybody wọn mọ́ torí wípé kí ni kò sí òótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tí òògùn àṣetò olóṣèlú ká sọ ń pàwọ́ ta jẹ́ yorùbá náà ń tà mọ̀ ni tó bá ní kán lo ti fá kán lo tọ̀pẹ̀lẹ̀ irú ọ̀ ni òfìfẹ́ kọ́ ló máa dérú ko yẹn ṣùgbọ́n ti gbóṣèlú wọ gbogbo ẹ̀ ẹnìkan wá sọ̀rọ̀ ìwọ sọ ń pè wọ ìwọ ń bínú sí ṣé ohun tí wàá ṣe pọ́ la pé Sunday Ìgbòho bàbá yẹn ó jẹ́yàn tó yẹ kó tún ní làákàyè tó síta tó tún wá ń bẹ̀bẹ̀ padà bó bá jẹ́ bí wàá tà lójú tì í a máa tó tó mi sọ fún ọ a máa tún tún mi ìsọfún kó lọ pokùn so àbí kó ṣí gbáwò kó kú dànù. olù àbújá kò ní sọ̀rọ̀ tó ń ṣe. hello hello ẹ̀yin kinní yẹn sílẹ̀ wọ́n ti jẹ́ni tó wà ń bẹ̀ kúrò ẹ̀yin nǹkan tí ẹ̀ ń gbọ́ yẹn sílẹ̀. wàá ti sílẹ̀ o ẹ kú ètò. yóò yẹ ẹ̀yin ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ kú ètò ṣé tí ní àbíkòkò olórí burúkú ni. olórí burúkú olórí burúkú ni ó nwọju ayé mi ó nwọju àmì ni ó wójú Tinubu ni ebi ti ń pa ń wówó mi aláyé bàjẹ́ ni ṣọ̀tún ṣòsì má bàrẹ̀ kankan jẹ́ ni lórí burúkú ẹ̀ ó ń ṣọ̀sùn ó ń ṣòsì ó ń sòkè ó ń ṣòsàlẹ̀ máa wí ni olórí burúkú ohun àjọ tó wèrè ọtọ lórí burúkú gbogbo àwọn wèrè gúrùpù. àwọn tó yẹ pé nígbà tó náà bá fún wa lómìnira Oòduà nation tó náà máa fa tiwọn jẹ ni ẹ kú ètò ọlọ́run máa kún yín ṣe o ọ aráyé ò ní mú òun yín lọ o ohun wọn láráyé máa mú má ṣe lẹ́jọ́ à. ẹ ṣe gan. ṣùgbọ́n mo máa ń ṣe kí ni mo máa ń gbá dáadáa ojoojúmọ́ ayé mi ẹ̀kọ́ ni mo fi ń kọ́ fún mi kíláàsì ni tílẹ̀ bá ti mọ́ lọ́la mo tún ti bọ́ sànọ́dá kíláàsì ìtí kíláàsì òun ní fún mi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ mi ìtì mọ́ mo gbé sọ́tún gbé sósì kí ló dé táwọn bàbá wo òfin ṣe dọ́ sí mi pé wọ́n gọ̀ tàbí wọn ò mọ̀ràn tàbí wọn lọ́gbẹ́ tàbí wọn lóye wọ́n ní. hello. hello títà mi ẹ kú ètò. yes ma orí ètò lẹ́wà. ẹ kú ṣẹ́ ọ̀rọ̀ ti tèmi ó máa yàtọ̀ díẹ̀ bẹ́ẹ̀ rí ìyàtọ̀ sọ̀rọ̀ tán nísìnyí tó sọ pé Awíkókó wá owó ẹ jẹ́ ká fi sẹ́gímẹ̀ntì sílẹ̀ o ìkànnì Awíkókó pọ̀ wí. ṣe fẹ́ gbọ́ mi ṣe fẹ́ mi mọ́mì Awíkókó ò wá owó wọn o Awíkókó wá owó ọlọ́run ẹ̀ mọ́ mi o ẹ̀ mọ́ mi ìkànnì ó dájú ni ó dájú ni kò wá owó wọn ó dájú ni. ìyá tó sọ̀rọ̀ yẹ kó jọ ìyá tó sọ̀rọ̀ tó yẹ kó má bínú sí i. ẹ mọ̀ pé oníkálukú ló ní opinion rẹ̀ àwọn kan sọ tí wọ́n ní. yá awíkọ́kọ́ ìkà ìkà ọ̀dájú abiyamọ ọ̀dájú èèyàn ni ìkà ni àkìdíkà ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ akọ́ a sì díẹ̀ múlẹ̀ àdúrà tí mo máa ń gbà fún Sunday Ìgbòho ní ìní microtech nìyẹn bíbélì sọ nínú ìwé ìsáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá ó ní ẹ sọ fún èèyàn rere wípé ó ní ẹ sọ fún olódodo wípé yóò gara fún gbogbo àwọn tó bá ti ṣe ọdọ ṣáìdì ẹ àtọba àti joyè àti gọdà àti ẹnibọdì tó bá ti gbórí ilẹ̀ tó bá ti gbórí ilẹ̀ yorùbá tó jẹun epo bẹ tó jẹun iyọ̀ tó gba afẹ́fẹ́ tí olódùmarè ọba lẹ́dàá aṣẹ̀dá tó dá ayé àti ọ̀run tó bá ti gbà sára tó ní ìyá yorùbá tó ní kò ní sinmi mo kọ́ gbogbo wa papọ̀ mo ní àtọ́ba àti ìjòyè anybody wọn ò ní sinmi wọn máa jẹ̀bi ni ẹrú kọ́kọ́ wá wọ́ ọ ẹ jẹ́ kí n pòwe kan fún wa ó ṣe bí òwe ibi tí ẹnu awúkọ́ kó ti dé ẹsẹ̀ ọ̀rẹ́ jẹ́bẹ̀ náà. níbo. mo wà lórí program ẹ̀ lọ́jọ́ yẹn nígbà tó ń ṣe analysis òfò àti ìranù analysis tó analysis tó máa ṣe tó máa ṣekú pa I was there mo ń gbọ̀n níbi tí mo wà gbogbo ẹsẹ̀ mi gbogbo ara mi ń gbọ̀n wọ́n rán awùsọ kọ́kọ́ lọ ṣiṣẹ́ yẹn ni láti gbógun ti ìsí àti ìṣẹ̀dá Sunday Ìgbòho ara awùsọ kọ́kọ́ ló máa gbógun ti o awùsọ kọ́kọ́ ló máa bá lọ àtìdílé ẹ̀ gbogbo àwọn òṣìkà àríjẹ níbi mọ̀dàrú gbogbo àwọn tó nílẹ̀ yorùbá ò ní sinmi àwọn náà máa bá ogun iná kìran kìran kìran kìran kìran kìran wọn títà mi ẹ̀mẹ́ni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yorùbá àdìgbẹ́jọ ó ká mi lára mi ò kí lè sùn mo máa ń jọkọ síbi fóònù ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́pẹ́ tí wọ́n tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n kan wá ní ọ́ àdìgbẹ́ẹ̀sì àwọn ọmọbi tó wà bóyá bóyá lẹ́ẹ̀kì ni bóyá right ni ṣùgbọ́n tó o bá kọ̀ tó o bá lọ ní trọ́sìbì kan tó o bá kọ̀ tó o lọ́ máa dà ní ọ̀ọ̀ni ìfẹ̀ àti Sunday Ìgbòho rú ìdá mákẹ́ẹ̀lì ìdá mùjẹ̀mùjẹ ọlọ́run tí ò kí ń padà sí àkọyẹ náà ti ẹnu kan ẹ̀jẹ̀ ó máa wọ ẹ̀jẹ̀ ó máa ṣá ìbalẹ̀ wá tú awíkókó àti ìdílé ẹ àti ìran ẹ ìdáná awíkókó ẹ̀jẹ̀ ọmọ Yorùbá. ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi fi rán ẹ sílẹ̀ ẹ jọ ẹ bá ń kọ́kọ́ fi ìran sílẹ̀ wàhálà ẹ̀wọ̀n ọmọ tó ń lọ ọlọ́ ẹ̀wọ̀n ọmọ tó ń lọ èmi tí n bá ti sọ̀rọ̀ ẹgbẹ́ gbọ́ mi ìyá mi ẹ ní sùúrù tí n bá ti sọ̀rọ̀ fún yín ẹ gbọ́ mi wàhálà ọmọ àti ìyàwó kò lè bá àkàndá ọ̀rọ̀ sọ̀rọ̀ kò lè gbọ́ ó ní ẹ máa dojú ìjà yẹn kọ ọlọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín kò sẹ́ni bọ́ọ̀dì tó lè bá sọ̀rọ̀ ẹ bá kàn ṣépè fọmọ bígbà tá a bá kàn ṣèkà ni tẹ́ bá ń ṣépè fún ìyàwó bígbà tẹ́ bá ń ṣèkà ni ìyàwó òun gangan ní ìkà tí ò dájú ènìyàn ìyàwó ẹ̀ ọmọ kankan kò sí nǹkan tó máa sọ ọmọ àti ìyàwó ẹ̀ ìwọ nìyá máa jẹ ìwọ. ṣé ẹ rí ti ọba ọba Ifẹ̀ tá a ń sọ mo gbọ́ nínú ìtàn nígbà yẹn nígbà ọ̀rọ̀ Ṣòwòrẹ́ pé ó wà nínú ẹni tí ó jẹ́ kí Ṣòwòrẹ́ kó pẹ́ ní defence ẹ̀wọ̀n tó kọ́kọ́ ṣe nígbà yẹn pé Ṣòwòrẹ́ lùdì sí nígbà kan tó ní. tó yin jẹ kò sí dá. tó dáná sùn. ọkọ bọ́lá tó ṣe ìjáde lẹ́yìn tó ń gbó bí ajá lórí social media yìí ṣé bí ọmọ ti fi ojú ọ̀nà àtìyàwó ẹ̀ ṣé wọ́n ti fi gbólẹ̀. ọ̀ní gan ó ti tú àṣírí ọ̀ní ó ti tú àṣírí wọn láìmọye gbà. nígbà tó ń ṣe kẹ́ẹ̀sì tó ti tóbi rẹ̀ ṣé ọkọ bọ́lá yẹn tó jáde kó wá dìbọn kódà kó tó dìgbà yẹn ṣe tó fẹ́ gbọ́ mi kó tó tó dìgbà yẹn kó tó sọ̀rọ̀ yẹn nígbà tó kọ́ fi gbé kéèsì Wàsíù Àyìndé rí wá ó ti sọ̀rọ̀ nífẹ̀ẹ́ pé gbogbo ọbẹ̀ àwọn bílọ̀ǹgì gbogbo pátá ló tú àṣírí wọn gbà náà fídíò Bọ́lá wà ń bẹ̀ tó ṣe nígbà tó kọ́ gbé kéèsì Wàsíù Àyìndé wá. àti àti àti sani ọmọ ọlọ́dọ̀ ògbóni mama ṣọ́ ìsinmi mo fẹ́ tú bí ejò bọ̀ ẹ jẹ́ kí ìfọ̀rọ̀ sínú bí àgbà ẹ má fẹ́ tó lọ. ẹ kí ìpò yòókù. mo ti tẹ́ bá kàn ṣépè fún ìyàwó àtọmọ mo máa ń sọ fún yín tẹ́ bá ń fún ìyàwó ọmọ rẹ̀ lépè wàlẹ́ẹ̀ gbígbà tá a bá ń ṣèkà ni kò sí ìyàwó àti ọmọ tó lè bá ẹranko ìsọ̀rọ̀ ẹran ló lẹ́ran wàlẹ́ẹ̀ kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ kò ní jẹ́ wígan tó fi máa gbélé yín ó máa gbélé yín gidi ni ẹ̀ ní sọ̀rọ̀ gan délẹ̀ ó jẹ́ ẹ̀dá tó máa ń kó ẹ̀rù sí ènìyàn lọ́kàn bó ṣe ń ṣe online náà ló ṣe ń ṣe nulẹ̀ kò kí ẹ má bu ìyàwó ẹ ìyàwó àtọmọ ò sí nǹkan tí ó ṣe ọlọ́run ẹ kàn yàn wọ́n jẹ ní ohun gangan nìka mo lóhun gangan lọ dájú ẹ má bu ìyàwó àtọmọ ẹ má jẹ́ ká fi wọ́n ó máa change èmi ń correct brain ẹni ṣùgbọ́n tèmi ni pé mo fún ọ ní ultimatum tèmi lọ́jọ́ méje tó o change wá jẹ párayà mo wà pẹ̀lú yín ẹ mọ̀ hmm. sọ̀rọ̀ yín lọ. Ah, ẹ kú ètò bí mo yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní kinní yẹn ló pọ̀ tì Um, ṣẹ́rí kọ́lọ́run kó kó ṣàánú wálẹ̀ yorùbá níbi tí àwa ọmọ yorùbá ta dojúkọ kọ́lọ́run kó mú wa délẹ̀ lérí ẹni tó bá san páàní débẹ̀ òun ni ò ní bá wa débẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tó bá ti ń dojú ti ọmọ tó bá ti ń dojú ti ọmọ yorùbá tó ń dojúkọ ọmọ yorùbá tó ní ilẹ̀ ìlọsíwájú àwọn ọmọ yorùbá bá a ṣe lọ síwájú ó ṣojú òun bẹ́ẹ̀ ni kò wá ní ṣojú ẹ̀ ni ẹ̀yìn ẹ̀ la máa fi débẹ̀ torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ìgbà míì ti bá wà ní social media ti bá wò pé a ọlọ́run ọba o àwọn ọmọ orílẹ̀-èdè Odùduwà àwọn ni wọ́n ń kú báyìí orílẹ̀-èdè ọmọ yorùbá ẹ̀rí ẹlòmíì fúlàní àṣepá bí ẹran gọ́vnà tó wà ní stéètì ni ò dẹ̀ ní rí ìgbọ́kan ṣe sí àwọn ọlọ́pàá wọ́n á pè wọ́n wọ́n á mú fúlàní yẹn tẹ́ ẹ bá máa dọjọ́ kejì wọ́n á ní wọ́n á tún ti rí fúlàní yẹn níta again. Hmm? bẹ́ẹ̀ ni nírú irú barapa níbo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tí bàbá wa Sunday Igboho tó bá tó bá lọ fọ́ ogbó bẹ̀yẹ ó ló lórí ọ̀dọ́ kan tán yìí ìbájú mo wo programu kan. bẹ́ẹ̀ ni lórí heritage. bẹ́ẹ̀ ni ẹ wo kan tí bọ̀bọ̀ yẹn sọ wọ́n á mú fúlàní báyìí ó tó dojọ́ kejì fún ẹ wọ́n ti gbó lọ́rẹ̀ wọ́n á tún filẹ̀ again irú ìlú wo la wà irú ìjọba wo la wà lábẹ́ wọn irú àwọn wo náà pera wọn lọ́ba gan tí wọn tó kọ̀ọ̀kan ọba tí fúlàní dé tó dé abẹ́kúta tán láwọn ò lè gbà tó ní pẹ̀hùn aláàfin ló ní káwọn máa bọ̀ tó dẹ̀ gbé fún tó bẹ̀ẹ̀ sí ní pe nọ́mbà. gbogbo àtẹ́mí wà nàìjíríà gan mi ì tiẹ̀ gbọ́ nǹkan tó ń jẹ́ nọ́mbà aláàfin lórí ká máa sọ pé ordinary fúlàní lásán ẹ sì ń pera yín lọ́ba táwọn kan bá sọ̀rọ̀ ẹ̀ máa bínú máa ná pọ́n rọ́bà fín láyé ìjọ yẹn báwo bá ti ẹ̀gbọ́njú ńgbà táwa sì kéré amọ̀ tán bá dárúkọ ọba lásán ọba ò ní sílẹ̀ kan sọ̀rọ̀ ni o ẹ máa sífìlẹ̀ ẹ máa tún ṣe orí adé ni adé ò sí pẹ̀lú that was olden days nígbà yẹn ẹ wá wo àwọn ọba náà sìn àwọn ọba tó yẹn pàdé wọn adé pánínú dé sórí wọn làwọn dá dé sórí ọmọ Yorùbá dẹ̀ kú lójú yín kò sí gbèsè ẹ̀yin ọbẹ̀ ẹ̀ péra yín jọ kí ni ìgbésẹ̀ tá a lè ṣe ẹnìkan tún wá jáde tó wá lókè òun fọlọ́ntì ara òun láti ṣe irú iṣẹ́ yìí gbogbo yín ẹ̀dẹ̀ lè ṣe ẹ̀ lè ṣe mítìn kẹ́ gbárùkù tí kẹ́ dúró tí n tó bá dẹ̀ fi lè mẹ́yìn ọba ẹ ṣe mítìn tẹnu yín kò gọ́ọ̀nà kan ò lè dìde kó sọ pé rárá kò rí bẹ́ẹ̀ mọ́ gbogbo yín wá ń sá sẹ́yìn torí pé ẹ ní màálù gbogbo yín sá sẹ́yìn torí pé ó wà àwọn ìjọba ilẹ̀ tí ń jẹlẹ̀ tí mu inú ìdí àbòsí ilẹ̀ tí ń là irú ibi tá à ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lórílẹ̀‐èdè yorùbá kò tí ì yé mi torí wọ́n ní àwọn àjòjì ọwọ́ kan ni àjòjì ọwọ́ kan ò gbẹ́rù lórí mi. nígbà téèyàn tó wẹ́ téèyàn kan téèyàn kan ló ń dáṣẹ́ yìí ṣe ẹba ibà Gani Adams náà àárí wọn oníkálukú ń ṣètò oníkálukú ń ṣe prógámù ọ̀n pariwo ibà Gani ibà Gani àárí ohun tí bàbá yìí ṣe látìgbà yẹn tó ń bá fẹ́ sọ̀rọ̀ ìdìbò náà máa fi sọ̀rọ̀ nínú programu. àmì nǹkan kan ti fi kọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè ibi tá à ń lọ ibi tí gbogbo wa wá dojúkọ náà ní Yorùbá ibi tá à ń lọ bá ifẹ́ gbòmìnira yìí Ọlọ́run á jọ wá kò ló kó ní bá wa. ẹ ṣeun yóò dà fún yín. Ọlọ́run á gbà wá ń bẹ̀. yóò yẹ yín gbogbo ohun tá a ṣe yìí kò ní já sásán. àmín yóò yẹ yín. ẹ̀yin náà Ọlọ́run ò ní dójú tì yín o. àmín mo fẹ́ mo fẹ́ sáré pé èèyàn kan ẹ ṣeun gan yóò yẹ yín god bless you ẹ ọláyọmí ọmọ kóìkì mo rí yín ẹ káàbọ̀ sórí ètò god bless you ìbà mi yóò dáa fún ọ tí ó pọ̀ ọkùn ní kú ṣáájú ògo rẹ bẹ́ẹ̀ ni gbogbo wa à ní kú ògo wa ọ̀rọ̀ wa ò kúkú dayọ̀ hmm, hmm, hmm, bẹ́ẹ̀ ni wọ́n ló wà lọ́nà yẹn èmi náà mo. ṣùgbọ́n ẹ̀ ń bá mo ń bọ̀ ẹjọ́ bọ́ lójú agbami ètò mo ń retí rẹ mo ń fẹ́ kó bọ́ síbẹ̀ ó ní wọ́n ti freeze àkáǹtì kan mo ń bọ̀ ó ná freeze àkáǹtì ẹ mò ń bọ̀ ó ní kótókòtó èmi sọ fipá wí kótókòtó ni awí kótókòtó ni séèyàn gidi séèyàn gidi kan máa wùwà bóun ṣe ń wùwà séèyàn kan èèyàn kan tó dáa tó gbádùn tó lálàáfíà kan ọ̀dájú ni kéèdè máa wo ẹni tó ń sọ yìí ẹni yìí pọ́nlé gan o ẹni yìí ò dẹ̀ ẹ́ bà láyé rí kó wá lóun fẹ́ sí ojú ẹ̀ òun fẹ́ sọ fún àwọn ènìyàn àbóun fẹ́ fi ṣe léyà ń ta ẹni yìí sì pọ́n ọ lé ó ná ti freeze account yẹn nǹkan tó wí nìyẹn ó ná freeze account yẹn ẹ ó ná freeze account yẹn mo fẹ́ béèrè mo fẹ́ pé èèyàn kan mo fẹ́ sáré béèrè ọ̀rọ̀ mo fẹ́ pè mo fẹ́ béèrè ọ̀rọ̀. pẹ́ púpọ̀ nbí ta fẹ́ yà ọ̀pọ̀ rárá a tètè dínà. ọjẹ́ lo voice yẹn kọ́ yé lo voice olórí burúkú mọ́ torọ́ ọ̀fẹ́ ọ̀tẹ́ ọkàn rí olé balẹ̀ sọ́tọ̀pù fake news ni bẹ́ẹ̀ ni fake news fake news ni mo fẹ́ kó sún síwájú mo fẹ́ gbọ́ nǹkan tó ń sọ mo fẹ́ pè mo fẹ́ sáré pè mo fẹ́ béèrè nǹkan kan ẹ má bínú mo fẹ́ béèrè nǹkan ni tó rántí ní any news téèyàn bá rí gbogbo ń kú sọ pé wọ́n máa fi ní monday kóun sì tó wá tẹ́ sẹ́yìn pé òun ó tẹ̀ hello sir hello ẹ ẹ kúrò lẹ sir yà ẹ jọ ṣé lótìtọ́ ni báǹkì wọn ti free wọn ti free sí báǹkì yẹn ok ok ok ẹranko kan sọ̀rọ̀ lọ́wọ́ ní ìṣòwò náà free sí ẹ ok alright bàbá yẹn sọ̀rọ̀ tí n bá ṣe tán àbẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ síta ni ṣe fẹ́ sọ̀rọ̀ síta ni àbí kí n kọ́tẹ̀ ok kò sí wàhálà ok kò sí wàhálà <clears throat> ẹ wò ẹ̀yin èèyàn má jẹ́ kí wọ́n kó yín láyà jẹ ọláyọmí ọmọ Kóìkí ló wà lórí ètò bàbá wa nìyẹn ẹ bá wa kọ́kọ́ kí wọn ná ẹ bá ń kí wọn ẹ bá ń kí wọn wọ́n ń gbọ́ yín sà. mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò àwa ló ń gbádùn màmá wa tẹ́ni ọmọ ológo mùdàmà pélédé kí náà wà on. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo àwọn ìyá wa ẹ̀yin bàbá wa tí ẹ̀ ń fi support yín torí pé bí ìyàwó bá ń sọ̀rọ̀ bọ́ọ̀bà léèyàn tó bá ń gbọ́ á dàbí ìgbà tó yẹ pé ọ̀rọ̀ tó ń sọ yẹn kò débì kankan àmọ́ nígbà tá a ti ní àwọn tó ń wò ó ó ti di pé àwọn èèyàn ń gbọ́ lákọ̀ọ́kọ́ mo fi tìfẹ́ tìfẹ́ mo fi kí gbogbo wa tí à ń fi ẹ̀mí bá lọ ẹlòmíì ẹ̀mí ẹ̀ ó ti ń mì ṣìkìṣìkì pé Yorùbá ò ní bọ́ sí i ẹni tó bá ń ronú bẹ́ẹ̀ á jẹ́ pé àdúrà tí ó ń ṣe àti ìgbésẹ̀ tó ń gbé àkọjá sásán ni Ọlọ́run má jẹ́ kí gbogbo wàhálà tá à ń ṣe kó já sásán àti bẹ ọlọ́run lóòótọ́ àmọ́ àwa náà máa wá tiraka ìtiraka yẹn náà ni pé ètò a máa wáyé ní gbogbo ìgbà ka má wàá jẹ́ kí ó rẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa mo sì ríyàn kan ní London tó ń sọ pé a kàn ń wọṣọ Yorùbá nation à ń pariwo Yorùbá nation pé ibo ló ti fẹ́ bọ́ sí i àwa ń wù mí bí mo ṣe gbọ́. Eh, mo ṣe gbọ́ mo kàn gbọ́ repeat towards the end Òṣàtọ́lá pé ẹni tí Fúlàní báyìí ẹ̀sùn àbẹ̀ntọ́ gé lápá hmm. mo wá pray pé irú ẹni tó fi kọ́mẹ́ǹtì sórí mẹ́sẹ̀gì ìkọ́ táàgì mi lẹ́ni ẹ̀ fi kọ́mẹ́ǹtì rẹ̀ sílẹ̀ pé a ó pé àwọn Fúlàní ò ní lọ́pọ̀túnítì láti gé orí fámìlì ẹ̀ hmm. kọ́ wá fi orí yẹn kọ́ gbé sẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe fáwọn tó wà ní Zamfara hmm. ara ẹni yẹn wá understand pé èyí tá à ń sọ ẹ hmm. kò ń ṣe kékeré ẹni tó bá wá ní gbogbo tí ìgbésẹ̀ tá à ń gbé ẹ pé wàhálà yẹn fi wá pọ̀ jù ó bẹ́tà ká ṣe wàhálà yẹn nísìn kó má tún jẹ́ pé generation kan ló tún máa wá gbé wàhálà yẹn dání so ẹ jẹ́ ká ṣe wàhálà yẹn nísìn gbogbo wàhálà tó lúkálukú bá fẹ́ ṣe ó bẹ́tà ká rọ́jú ká ṣe wàhálà yẹn ẹ̀ ayé àbí ọgbẹ́ ní wàánu nàìjíríà ni báwa ṣe wà ń bẹ̀ nísìnyí àbẹ̀ni tó wà nílùú òyìnbó ìlú òyìnbó kò ń ṣe dandan láti jẹ́ London ẹni wà ní Lebanon náà ó wà lókè òkun náà ni ẹni wà ní Saudi Arabia àmọ́ ilẹ̀ wa kọ́ nìyẹn à ń yagbé ni tàbá wa dẹ̀ mọ̀ pé a fẹ́ wá sórí ilẹ̀ tiwa gangan gbogbo wa máa gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ yẹn òun ni ìpasẹ̀ tá à ń gbé nísìn àwọn kan ní ìwọ ṣe wá tèkì rísìkì tó tó bẹ́ẹ̀ yẹn àwọn kan náà ló ń gbé nísàlẹ̀ mo fẹ́ mú wa padà lọ sí ẹni tó bá ń follow because ah, èmi ń follow gbogbo news tó ń lọ lágbàáyé ní gbogbo location náà yìí TVC lọ ṣe documentary padà sí Ìbàràpá hmm. ǹjẹ́ yìí mọ̀ pé wọ́n sọ pé láti four years ago ni ọ̀rọ̀ Fúlàní ti ń dà wọ́n láàmú hmm. so ó ti fi hàn nísìnyí pé ìgbésẹ̀ tí bàbá wa olóyè Sunday gbé ìgbésẹ̀ tó dání so kàkọ́kọ́ mú yẹn dání bẹ́ẹ̀ nítorí pé ta bá ń rí àwọn náà tó ń lọ bẹ́ẹ̀ láti lọ ṣèwádìí ẹ kò kàn jẹ́ pé àwọn jí níjọ́ kan lọ́kọ̀ lọ́kọ̀ wọn lọ́kàn pé káwọn lọ rescue àwọn Yorùbá kí n tó sọ̀rọ̀ lọ púpọ̀ jù torí n tẹ́ fi pè mí gangan ni pé ǹjẹ́ wọ́n close account Chief Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho lákọ̀ọ́kọ́ kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ yorùbá ó dà pé bí ata bá ń sọ bí àwa ta dẹ̀ ti pẹ́ lókè òkun bí ata bá ń sọ yorùbá yẹn kò dàbí irú màmá mi tẹ́ni tó pé yorùbá yẹn sì ta lẹ́nu wọn bí àwọ̀ kì í gbọ́ wáyé ni nígbà tá a ṣe breaking news yẹn ní jẹ́rìn nísìn àbí jàrún ìta sọ ni pé wọ́n fẹ́ ti àkáǹtì yẹn níjọ monday which is àná. No bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ tì í ó yàtọ̀ sí wọ́n ti tì í bẹ́ẹ̀ni. so ibi tí àwọn mo dẹ̀ mọ ibi tí mẹ́sẹ̀gì tí àwọn kan tó pera wọn ní yorùbá youth kinní kan tí wọ́n release statement pé àwọn fi fún bàbá làwọ́ọ̀dì wọn náà ti àkáǹtì wọn ṣẹ́rí gbogbo news ẹ bá ti ń gbọ́ tó o bá ti jẹ́ látọ̀dọ̀ kò ń ṣe dandan pé láti jẹ́ látọ̀dọ̀ Koiki even though pé bàbá ti sọ pé tó bá jáde látọ̀dọ̀ tèmi látọ̀dọ̀ gbogbo àwa mídíà tá à ń sọ̀rọ̀ torí pé èmi ò ní release information kan kí mídíà má ti kọ́kọ́ gbọ́. that is why tí mo ṣe máa ń sọ bá gbọ́ kan mo máa ń lọ sórí péèjì yẹn ni màá pín mọ́ ohun tí bá ti rí lórí péèjì Ọláyọmí ó ti rí ni that is why tí ìbá ti rí ni wulẹ̀ sọ̀rọ̀ lé lórí ẹ má sọ̀rọ̀ yín lọ. so nígbà tẹ bá tún wá di pé ẹ ń lísìn sí àwọn bíi talk ẹ pé ẹ wọ́n ti àkáǹtì bàbá wa olóyè ẹ tó bá tì ẹ a definitely a máa announce ẹ̀ náà kò ń ṣe tá a máa fi bò mọ́ but inter sọ ni pé wọ́n intelligent report tó dọ́wọ́ tiwa ni pé wọ́n fẹ́ ti àkáǹtì yẹn kò dẹ̀ ń ṣe àkáǹtì foundation wọn is personal account là ń sọ nísìnyí àmọ́ ìjọba ò tí ì gbé ìgbésẹ̀ yẹn mm-hmm. tó bá gbé ìgbésẹ̀ yẹn àjáde síta àjẹkẹ́ mọ̀ so eh, definitely eh, a fẹ́ kọ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ṣe àwọn politician wọ́n ń gbègbèsẹ̀ gan-an hmm. nítorí pé wọ́n rí i pé ọ̀rọ̀ Yorùbá tí olóyè gbé dání tèmi gbé dání tẹ̀yìn gbé dání tí gbogbo wa gbé dání ó ti kọjá bí àwọn èèyàn ṣe ń ro ṣe rí tẹ́lẹ̀ lọ́mọ aláṣẹ máa ń sọ pé wọ́n ti gbọ́ hmm, ọ̀rọ̀ pé wọ́n ti gbọ́ kọ́ ló wà nílẹ̀ mọ́ ọ̀rọ̀ pé bọ́ ṣe fẹ́ dá bọ́ ṣe fẹ́ dá gbogbo kìíní yẹn wọ́n fẹ́ dá lágbo nù so wọ́n wá máa wá gbogbo ọ̀nà tó máa fi discredit ọ̀rọ̀ tí olóyè bá sọ jáde gbogbo ọ̀rọ̀ tó bá sọ jáde wọ́n máa twist ẹ̀ but àwa máa correct ẹ̀ nítorí pé ntọ́ dúró lé ni pé yorùbá máa lọ yorùbá ọ̀dẹ̀ ni máa lajú sílẹ̀ tó débi pé gbogbo kọ́ tó ṣe ọṣẹ́ fún wa torí kí n má bàa gbàsìkò púpọ̀ ní kí n tún fi sọ́lé game pé àkáǹtì yẹn wọ̀ ti àkáǹtì Chief Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho wọ̀ ti àkáǹtì yẹn àlàáfíà ni bàbá wà mhm. kò sí kankan kò séwu kò dẹ̀ dìgbà tá a bá kò dìgbà tí ẹlú lómi àdá àgbọn kankan yẹn kọ́ ló má ta awareness ò tí dúró campaign ò tí dúró ẹ jẹ́ ká ṣe máa bá lọ nítorí pé tó bá yẹ kó ti dúró ni irú màmá wa tẹ́ni nísìnyí ó yẹ káwọn náà máa sùn kọ́ máa jí ni kọ́ máa náà ṣe program mọ́ so awareness wa ṣì continue campaign wa ṣì continue advantage ta ti ní nísìn ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ káwa náà wá ṣe kéde ká gbé gbèsè ká máa engage àwọn èèyàn eh, online eh, conversation is very good but àtìlẹ́tò nísìn pé èèyàn kankan náà ẹ lè jókòó nísìn kẹ́ ṣe meeting ẹ pe meeting ẹni tó wà ẹ kódà èèyàn kankan nílùú òyìnbó níbikíbi tá a bá wà a lè pe meeting ní abúlé wa ta sọ pé a fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pé àádẹ́ pè síbẹ̀ so ara ìgbésẹ̀ kan náà nìyẹn so intadẹ̀gbédá ní àwa náà ò dúró gbogbo ìgbésẹ̀ tí ìjọba fẹ́ gbé problem tí wọ́n nìyẹn àwa ò dúró àwa náà à ń káàkiri a lè má disclose gbogbo ibi tá a bá ń lọ but ẹ rí i pé fídíò kan tí a ṣe lẹ́kọ̀ọ́ mo release fídíò yẹn torí mo jáde lórí títì mo bi àwọn èèyàn pé ǹjẹ́ fẹ́ election àbẹ́fẹ́ Yorùbá nation ẹni tó bá lo fídíò yẹn ẹ rí èsì tí àwọn tí wọ́n fi ohùn sílẹ̀ pé àwọn ọ̀fẹ́ lẹ́kàn kankan mọ́ ìkan náà ọmọ kékeré yẹn ní àwọn ọmọ kékèké lòun fẹ́ kò láìkí kò máa rọ́mọ kékèké so definitely nàìjíríà máa bírèkì ni so kò jù bẹ́ẹ̀ lọ ẹ kí gbogbo akọ a má jẹ́ kó rẹwà ká má jẹ́ kó sú wa ó bẹ́tà ká ká ká nísìn nítorí pé tá a bá fight nísìn ṣẹ̀rẹ̀ àwọn òbí wa àwọn màmá wa tí wọ́n ti wà in their seventies àdúrà ló ń fi ń tì wá lẹ́yìn nísìn àdúrà wọn dẹ̀ máa ṣẹlẹ̀ wa lórí but àwa tẹ́gungun wa sì tó sì strong ẹ má jẹ́ kó rẹ̀ wá rárá bàbá mi bàbá mi ẹ má bí ẹ ṣe mọ rízì tí ètò yẹn fi wà báyìí Emi ò sọ lérí ọ̀tọ̀ lọ́rọ̀ tèmi awareness tèmi lèmi ń create lọ kí n dẹ̀ tún sí wọn létí bọ̀tán ní awíkọ́tòkò tó wà ní online wípé so sọ wípé wọ́n ti gbé ẹsẹ̀ lé mọ́ ọmọ ń gbọ́ ni ó sọ ọ́nà ti gbẹ́sẹ̀ lé ìdí tèmi fi pè yín nìyẹn pe torí èmi si rí pé irọ́ ló pa a gbọ́ pé wọ́n máa ṣe ní Monday wọn ò dẹ̀ ṣe hmm. torí tó bá rí bẹ́ẹ̀ mo mọ̀ wípé mo rí pé ẹṣin hmm. kìíní kan ní alẹ́ àná wípé kò sí pé gbogbo news tó bá lọ pé fake ni mo dẹ̀ rí to ni ti ba jade. Ah, that is why tí mo ṣe máa ń béèrè wípé tí mo hmm. fi ń pè yín nìyẹn pé ẹjọ́ jẹ́ kí n mọ̀ mo fi wá ń wò pé jẹ́ kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé lóòtítọ́ ni àbí nírọ́ ni that is why tí mo ṣe pè yín but ọmọ àlè tán pè ní owó labí ó wà online lọ́wọ́ tó dẹ̀ tún kó ẹrù sí àwọn ènìyàn á jẹ́ káwọn ìyá mi tán ní hypertension a jẹ́ kí wọ́n ní ẹrù láyà ẹrù yẹn ń ba àwọn ènìyàn ni mo fi sọ fún ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ tí àkàndá wíkótòkò tó ń sọ kò rí bẹ́ẹ̀ o ntẹ́ bá ti gbọ́ lẹ́nu ọláyọmí ọmọ hmm. kóìkì lórí péèjì wọn lórí kóìkì media ọláyọmí kóìkì lórí kóìkì òdùdúà tó bá ti jáde ẹ bìlífù pé òótọ́ ni ó rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lè tó ń sọ yẹn ẹ má jò dẹ́rù bá yín ọmọ àlè ni ẹ má sọ̀rọ̀ yín lọ sàlẹ̀. kíyàn kan máa ẹ má jẹ́ kíyàn kankan kó kẹ̀mí wa sókè ju bó ṣe yẹ lọ a mọ̀ pé tension wà káàkiri káàkiri àmọ́ kárí èmi máa ń language kan ní gbogbo gbà kárí main focus ṣẹ́rí ibi táwọn ń lọ yẹn gangan ni ká focus lé nítorí pé politician Nigerian politician owó burúkú wà lọ́wọ́ wọn wọ́n dẹ̀ rẹ́dì láti ṣe jàǹbá oríṣiríṣi jàǹbá yẹn tọ́ dẹ̀ máa ń ṣe yẹn pọ̀ lóríṣiríṣi àwọn kan lọ́ ti fún lówó tó ti gbé laptop ẹ̀rí pé tá a bá ń ṣe program wàá gbé program yẹn wá sílẹ̀ wọ́n tampa pẹ̀lú Facebook page àwọn èèyàn wọ́n gbó iṣẹ́ tó ń ṣe nìyẹn nítorí pé wọ́n fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn kó continue kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí they cannot stop it ohun tó fa tó ti jáde ó máa ma jáde lọ títí ni so kò dẹ̀ ní rẹwà kò ní sú gbogbo wa but kí gbogbo wa ká ká ká ká mọ̀ pé bí àwa bá ń ṣètò ẹ máa bá wa pín kí ó lè máa káàkiri kó ẹ̀yin tẹ́ bá mọ̀ bó ṣe ń kọ́ ti fídíò tó bá ti parí ẹ̀ bó ṣe ń parí ẹ̀ ní táwọn lè ṣe làwọn mọ̀ ṣe ẹ̀yẹn wá chop ẹ̀ sí pieces ẹ̀ ní ten minutes ni o three minutes ni o tó lè máa lọ lórí WhatsApp ẹ so bó ṣe jẹ́ nìyẹn ẹ kì í jẹ́ kẹ́ máa bẹ́tò lọ́sẹ̀ èmi náà ń gbádùn ètò yẹn ní location tèmi náà wà ní ìgbà so ẹ ẹ ṣe gan ni o ẹ God bless you ẹ bá wa kí bàbá olóyè o kan sí o gbogbo àìtó wà lórí ètò pátápátá àtàwọn tó máa tún wò gbogbo yín la kí o ẹ ìtàbádẹ́ mi tó bá ti ń jẹ́ news ẹ a máa fi tóra wa létí bó bá ṣe ń lọ ẹ yorùbá nation ẹ no going back ni kò sọgbọn ẹ ẹ ṣe gan màmá mi. yóò dà fún yín sà ẹ ṣe sà ẹ bá kí bàbá olóyè yóò yẹ yín òun lẹ ti gbọ́ yẹn dìdìrín lélẹ̀ tó sọ̀rọ̀ lọ́run láì lọ́wọ́ àwí ránran ẹ mọ̀ dá lóhùn o ẹ mọ̀ jò tàn yín irọ́ ló ń pa bẹ́ẹ̀ bá dé orí ètò rẹ̀ ẹ ṣépè fún tó bá bú tó gbóhùn tó sọ yẹn ẹ jẹ́ kó mọ̀ pé irọ́ ló pa irọ́ ló pa kò rí bẹ́ẹ̀ o ẹ mọ̀ jẹ́ kán kó ẹ̀rù sí ẹ̀yin ènìyàn lọ́kàn irọ́ tó ń kó sí ẹ̀yin èèyàn lọ́kàn èmi kàn máa bẹ̀yìn ẹ̀yin ẹ̀yin ẹ̀yàn wa ẹ mọ́ tẹ́ bá gbọ́rọ̀ kan ẹ tó máa bẹ̀rù lé lórí ẹ kọ́kọ́ béèrè ẹ lọ ṣe ìwádìí ẹ lọ ṣe ìwádìí àwọn tó ń sọ̀rọ̀ ní mídíà àwọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n ń ṣe wọ́n ń agitéètì àwọn tẹ́yìn bá mọ̀ pé ẹ lè pè àwọn ní kẹ́ ẹ pè ẹ mọ́ ti gbé àyà sókè tí wọn bá ti gé orí èèyàn mi ní sọ̀rọ̀ mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ lo sísà mi ẹ má wọrí ẹ má ṣe prógráàmù yín lọ. Mm. gbogbo àwọn èèyàn tó wà lórí program Awíkonko gbogbo wọn náà ti kọ́mẹ̀ntì síbẹ̀ fún pé fake news ló ń gbé mm. wípé wọn freak account kankan mm-hmm. gbogbo àwọn tó ń kọ́mẹ̀ntì lọ́ndà program ẹ̀ right now wọ́n ń kọ́ síbẹ̀ pé fake news fake news so ẹ má wọrí ẹ má ṣe prógrámù yìí lọ ọlọ́run á túbọ̀ ràn yín lọ́wọ́ ohun tẹ́ fi ń sọ̀rọ̀ yìí ayé ò ní gbà mọ́ yín lọ́wọ́ lórúkọ jésù téèyàn bá ti fẹ́ ṣe ẹlẹ́yà bó ṣe máa ń rí nìyẹn ṣọ́ra ti yé yìí lọ́dà gbogbo prógrámù ẹ̀ ní ìsìn gbogbo àwọn tó ń kọ́ ah. mẹ́tì ni wọ́n kọ́ síbẹ̀ pé fake news kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ṣó ti yé yín ẹ máa wo títí yìí téèyàn bá fi ń lọ sókè tí ọ̀bàjẹ́ tí ó ti lọ nínú téèyàn bá ń ṣe tó bá sásìkò tẹ́ni yẹn bá fẹ́ ṣubú síbi kan ló ti máa ṣubú yẹn ẹ̀yẹ́ máa ṣe prógámù yìí lọ sọ́dọ̀ mi yẹn sìn. ọmọ àlè dídí ní okùrọ yóò yẹ yín ó wá ń parọ́ pé àwọn pé àwọn ìjọba ní ìbọn tí wọ́n kó fún àwọn fúlàní wípé wọ́n ní kán máa fi protect ẹran wọn ni kán máa fi protect màálù tí wọ́n kó fún wọn nínú igbó torí àwọn ẹranko búburú sẹ́ni kán máa lè ní bọ̀dá yìí bọ̀dá bọ̀dá kí ni bọ̀bọ́ ni ẹ̀ nà bọ̀bọ́ ni tẹ bá dẹ̀ rí bọ̀bọ̀ yìí tẹ bá rí bọ̀bọ̀ yìí <laughs> ẹni tẹ́ fọwọ́ sọ sí gbó ni kò jù báyìí lọ o ẹni ẹranko burúkú ti ń da gbóru òjù dáńkú báyìí lọ o ẹranko ti ń danú gbóru kò jù báyìí lọ o ọlọ́run ọ̀rọ̀ ẹ ti sú mi ẹ mọ̀ dánú eléyìí ó kàn fẹ́ mọ ẹ wò ó ohun tó ń ṣe ni pé ẹ mọ̀ pé wọ́n fẹ́ reduce population wa mo ti wá rí nǹkan tí àwọn ìjọba fi ń ṣe báyìí wọ́n fẹ́ reduce wa wọ́n fẹ́ máa pa wá díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọn wá mọ bọ́n ṣe fẹ́ ṣe náà fi gbẹ́rù àwọn ẹranko báyìí àwọn màálù àgbà báyìí jáde so that wọ́n máa kó ẹrù yẹn sí yín lọ́kàn àyà yóò lè máa ga yóò lè jẹ́ káwọn èèyàn ní hypertension kíákíákíá ohun tó ń ṣe àwíkóńkó nìyẹn ẹni tó ń pè mí orí messenger ní orí telegram ní kẹ́ ẹ pè sí ẹ má pè mí sórí whatsapp ẹ dákun ẹ má pè mí sórí whatsapp ẹ ṣe ohun gbogbo ẹ̀yin tẹ́ ń pè ó kàn jẹ́ pé ẹ̀yin tẹ́ ń wo ni ó yẹ kí irú wọn báwọn máa ń flag irú wọn jáde ni kò yẹ kẹ́jẹ́ kó parí ọ̀rọ̀ tó ń sọ yẹn ó yẹ kẹ́ ní níwùsì fẹ́ẹ̀kì yẹn ó yẹ kẹ́ gbé jáde ni ẹ máa gbóhùn sókè à ń gbọ́ yín sà. ẹ ló ẹ kalẹ̀. o yóò yẹ yín. sísítà mi ẹ kú iṣẹ́ <laughs> mo ń mo gbọ́ ọ̀rọ̀ sìn ẹ mọ nǹkan tó fi kọ kinní wọ̀nyẹn kò kò fẹ́ kò fẹ́ mi mọ bí mo ṣe lè sọ kò fẹ́ kán já ń bọ́ lórí ìlànà ṣé ẹ mọ̀ pé èèyàn tó bá fẹ́ wà rẹ nígbà tó gbúdọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ ṣe Sunday Igboho tí ò bá ti di sínú tọ́pìkì ẹ̀ kí ló fẹ́ tà o lọ́jà ń ta nìyẹn kò sẹ́ni tó máa gbọ́ òun ló ṣe fi tọ́pìkì yẹn captivate. no ó sọ o ó sọ kì í ṣe pé ó tọ tọ́pìkì o tọ́pìkì nìkan kọ́ ó kalẹ̀ sọ ni ó ní wọ́n ṣe bóyá gbàtẹ́yìn débẹ̀ eh, ah. ó sọ gbàtẹ́yìn débẹ̀ nìyẹn gbàtó ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó ná sọ ó ná ṣe é ó ní kò yẹ kán ṣe pé pèsè bí pẹ̀lú bówó ṣe máa pọ̀ ń bẹ̀yẹ tó ǹjọ́ yẹ kí wọ́n lè gbé ìgbésẹ̀ yẹn so yẹ kán lè freeze àkáǹtì ẹ̀ torí wọ́n ti ṣe àwọn èèyàn dẹ̀ ń kọ́ síbẹ̀ pé fake news ni bá fake news ni ibà fake news. mo rí bọ́ ṣe ń búlì ẹ̀ bẹ̀ báyìí bọ̀ tó ń wò mọ̀ pé òun wá ṣe ẹ̀sìn ara ẹ̀ ni. ta ni o mọ o mọ bó ṣe lọ ó rí gbogbo ẹrù pé tó gbé tó ju ó rí yín jẹ yín lọ wá bẹ́ẹ̀ lọ ọmọ burúkú ni ẹ̀wọ̀ ó di di wèrè sí wa <laughs> lọ́rùn lẹ́yìn ká papọ̀ mọ́ bọ́lá ah. a máa mú papọ̀ mọ́ ọ̀tò bọ́lá ní ibi ibì kan la máa hmm. ṣọwọ́ sí inú ọgbà wèrè kan làwọn méjèèjì wà ọlọ́run gbọ́ eléyìí bulẹ̀ eléyìí zù mí. ọ̀rọ̀ tó bọ́lá tẹ sọ yẹn ẹ ti ẹ ti rí nìsọ nǹkan tó rí nìyẹn àfẹ́tì ẹ̀ because kò rí èèyàn jàkú ẹ rí pé tó bá sọ̀rọ̀ yẹn tó bá sọ̀rọ̀ nígbà mi á ní òun kúrò èèyàn jàkú eh, eh. nígbà tuntun so mo rò pé nǹkan tó rí nìyẹn òun fúnra ẹ̀ gan kò tọ́ ọ̀rọ̀ ó dẹ̀ mọ ibi tọ̀rọ̀ ń lọ. yóò dáa fún yín ẹ ṣeun. ọlọ́run àkókò. ẹ wo ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Koiki Media Ọláyọmí Ọlákúnlé Koiki ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn ẹ ti gbọ́ tí bàbá wa ti dá sọ́rọ̀ ètò ètò sí wọ́n ní gbogbo nǹkan tí ẹ bá gbọ́ wọ́n ní gbogbo nǹkan tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́n táwọn ni ẹ má kó àyà sókè kẹ́ ẹ wá sí orí ètò àwọn tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bi wá léèrè tí ẹ bá tí ì rí nǹkan kan níta ẹ má fọwọ́ kàn sí pó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má fi ẹ̀kàn sí ẹ má jẹ́ kí àwọn oníbọ̀sẹ̀ pé ní pé blọ́gà pálọ̀ àbí kí náà ti ń pè pálọ̀ blọ́gà bí <laughs> bàbá Kóìkì ìwọ bàbá yìí rẹ ti sú mi ọlọ́run ó ní <laughs> ọ̀rọ̀ bàbá pé ìkí ti sú mi wọ́n láwọn blọ́gà pálọ̀ bíi ti Awíkonko báyìí jẹ́gẹ́ mi báyìí jù sí Awíkonko ní blọ́gà pálọ̀ tí ó kàn sọ kótókótó lẹ́nu ẹ má jẹ́ ó kẹ́rù sí yín lọ́kàn ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ kí wọ́n kó ẹ̀rù sí yín lọ́kàn torí gbogbo nǹkan tí ẹ̀ ń gbọ́ yẹn irọ́ pátápátá irọ́ pọ́nbélé ni wọ́n ní kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ẹ màmá tó ń pè mí lórí WhatsApp yẹn orí Telegram ní kẹ́ ẹ ti pè mí ẹ pè mí sórí Telegram bẹ́ẹ̀ ni tẹ́ bá ti pè mí sórí telegram mo máa gbé ẹ má ṣe dáhùn ẹ má dáhùn ẹ má dáhùn ẹ má dáhùn lóhùn ẹ má kẹrù sí ọlọ́kàn tí eyín ni kíkẹ́ ẹ já bọ́ lórí ibi tó wà orí mọ́ṣàn tó wà yẹn tó ti sọ kàtàkàtà yẹn wọn ò búlì ẹ o kọ́là ẹ ló wà pẹ̀lú yín máa sọ̀rọ̀ yín lọ. ẹ kó ètò wa ẹ wò ó mà mo kàn rí máa yí pé ọlọ́run nìkan ló mọ bó ṣe lè handle rẹ̀ bẹ́ẹ̀ nǹkan kan tí màá sọ fáwọn èèyàn wa ni pé kọ́ má jẹ́ kẹ́nikẹ́ni kó bẹ̀rù sí wọn láyà gbogbo wa là ń bẹ̀rù ṣùgbọ́n ọlọ́run ni ó wà ní ojú ogun fún wa ọlọ́run ló máa jagun yẹn ní àjàṣẹ́gun kò sí kí a má rí àsáwọ̀ àsáwọ̀ gidi ni awíkoko wa ẹ̀ àsáwọ̀ gidi àwọn tó jẹ́ kí ìrìnàjò àwọn ọmọ Ísírẹ́lì pẹ́ lọ́jọ́ sí ṣùgbọ́n tiwa yìí ò ní pẹ́ instead tá a fi pẹ́ gbogbo wọn lọ́wọ́ máa fi ṣe ètùtù fún ìlọsíwájú àti tètè dé ilẹ̀ ìlérí wa so ọ̀rọ̀ ẹ̀ ò nítumọ̀ rárá a rí pé ó ti sọ ara ẹ̀dá ghost tó rìn kiri ṣòkèṣodo ni so kẹ́nìbọ̀dì náà lìsì sínú àìmọ́ kọ́mọ́tò lìsì sọ̀rọ̀ ẹ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ ò nítumọ̀ so tó wá tún ti gbowó ló máa ń jáde síta wá ṣe yamayama àbí tó bá nídìí owó láwọn máa sọ dáadáa lẹ́nu so àwọn tí ò dẹ̀ ní nǹkan ṣe bíi tiẹ̀ ló lè máa fọ́lù ẹ̀ kò yẹ kó lèèyàn fọ́lù máa yín táwa Yorùbá bá mọ tá à lọ ní kò yẹ kó ní followers kankan mọ́ so káwọn èèyàn dúró síbi tán ti máa gbọ́ ọ̀rọ̀ tí ò ní máa dá hypertension pa wọ́n ẹ pé ètò màá dà mà. ẹ ṣeun yóò yẹ yín so ẹ má gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ yẹn torí pé kí awareness ti wa àfẹ́kẹ́yìn ìyá wa kú kíkú tó dé kò yẹ ká kú kíkú tó dé tẹ bá mọ̀ tán pè ní ìjayà ìjayà gan àtàtà kìíní láyé ọ̀tọ̀ ó lè pa èèyàn kíákíá wọn ti àwọn tó jẹ́ olólùfẹ́ wọn àwọn ti freeze account wọn e, ẹlòmíì á máa ké èmi tí mò ń rí orí èèyàn tán gé lójoojúmọ́ gan mò ń gbọ̀n ni tó ń mórí fọ́ mi pé kí ló ṣẹlẹ̀ so ibẹ̀ láti wá rí nǹkan tí wọ́n ń ṣe so ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má ṣe bẹ̀rù ẹ jẹ́ kí gbogbo á ní focus nínú ìwà táwọn nínú gbogbo nǹkan tá à ń ṣe focus wa yẹn dé ilẹ̀ ìlérí ẹ máa wò pé ní nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gan kúrò ní ilẹ̀ íjíbítì àwọn àsáwọ̀ tó wà ní wọn tí wọ́n fẹ́ àwọn ọmọ wọn tí wọ́n tẹ̀lé wọn dé ilẹ̀ ìlérí tó tẹ̀lé wọn dé inú aginjù àwọn náà padà ṣègbé ni kò sí kankan nínú wọn tó tẹ̀lé wọn dé ilẹ̀ ìlérí gbogbo orú àwọn tẹ̀dẹ̀ ń wò gbogbo wọn pátá náà máa kú sínú aginjù bẹ́ẹ̀ ni pátápátá náà máa kú sínú aginjù bẹ́ẹ̀ àsáwọ̀ ni wọ́n èèpo ni wọ́n láàrin àlìkámà èèpo nírú wọn ní àárín àlìkámà mo wà pẹ̀lú yín sista ìmísí olúwa yóò yà fún yín bàbá màmá bọ́lá àlùkò yóò yẹ yín kò sí nǹkan kan èèpo ni wọ́n tẹ bá wá ní à ń bẹ̀rù à ń wò à ń ranjú à ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ má ṣe dá wọn lóhùn ẹ jẹ́ ká ní fókọ̀sì ibi tó bá lè create awareness rẹ dé ni kò sọ dé gbogbo àwọn tẹ bá lè pè nínú abúlé yín ní ibi kíkí ní ìgbèríko ẹ jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n bá ní kí ó sọ alákòóso wọn mo wà pẹ̀lú yín ìyá wa mo rí pé ń pè wá lórí WhatsApp hello ma ẹ gbóhùn sókè o hello ẹ gbóhùn sókè. hello. hello. ẹ gbóhùn sókè o. ẹ màgá alẹ́. yes sir. ẹ kú ètò. yes sir ojú òní ti yín o. àmín. ayé gbogbo dẹ́yìn wí yẹn òun kéde mọ̀ bóni láti lẹ̀ ṣẹ́ gbọ́ gbogbo ayé ló mọ̀ bóni lọ́ọ̀ni láti lẹ̀ gbogbo ayé náà tó yára ní gbogbo onírọ́ọ̀ni gbogbo ayé ló mọ̀ ọmọ dáadáa tó bá ti bá tó bá ti ìtòkè wa wọ́n lórí program òye ìfẹ́ tó ṣe náà láàkọ́ kí ẹ̀dọ̀ gómìnà Kwara nígbà tó gbowó tán.

ẹ má jẹ́ kí wọ́n kó ẹ̀rù sí yín ní ọkàn ọmọ àlè nírú wọn àwọn ọmọ àlè ilẹ̀ yorùbá tó jẹ́ pé torí àtẹnujẹ wọ́n fi para wọn bẹ́ẹ̀ ni nítorí ìkà ẹ ló wa wà yín máa o. hello. ẹ gbọ́n sókè mà. ẹ ọmọ ìdálí sista mo ní kí ni mo ní kí lè kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. yóò yẹ yín. á dẹ̀ máa yẹ yín á máa jẹ́ ìṣe dáadáa ẹ ní ṣìṣe ní ṣìmú ẹ kó ìtúnú ẹ bá mi kí gbàgbà ọlọ́gbọ́n pátápátá àádé ilẹ̀ lérí ṣé àwọn èèyàn kan wà tí yẹ pé wọ́n negative wọ́n máa fẹ́ try láti da ọkàn wa rú mo fẹ́ kí àwọn Yorùbá mọ̀ pé kọ́ má jẹ́ ká jáyà ṣé mọ̀nà oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ but ní agbára Ọlọ́run kò ní ṣeé ṣe fún àwọn ọ̀tá ọ̀rọ̀ Auto Bola tẹ̀mú tẹ̀fẹ́ sáré sọ díẹ̀ ṣẹ́rí Auto ṣe rí ọ̀tọ̀ ni ká kàwé ọ̀tọ̀ ni ká ní ọgbọ́n orí ọ̀tọ̀ gbọ́lọ̀ ò ní ọgbọ́n orí ẹ wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá gidi tó bá dẹ̀ ní ọgbọ́n orí eléyìí ń sọ̀rọ̀ ìwé kíkà ó yẹ kó mọ̀ pé ó yẹ kí àwa Yorùbá ká dá dúró ó yẹ kó mọ̀ pé bàbá wa Sunday Igboho ìjà wa ló ń jà èèyàn mélòó tó jẹ́ alákọ̀wé wo ló dìde ṣe nǹkan tí Sunday Igboho ṣe ẹni ẹlẹ́ni ó fìyàwó àtàwọn ọmọ lẹ̀ láti wá jà fún òmìnira yorùbá àwọn ọmọ àlè yorùbá kan wá ń wá wọ́n wá ń sọ̀sọ̀kìsọ well ní agbára ọlọ́run ojú wọn náà ló máa ṣe kò ní ṣẹ̀yìn wọn amadé ilẹ̀ ní agbára ọlọ́run nǹkan tí mo kàn fẹ́ kí bá mi ṣe ń jọkàn sísà mi ń jọkàn tí ẹ bá máa sọ ọ̀rọ̀ hmm. ó máa ti wá sí mi ní ọkàn àwọn ọba wa tó ń fẹ́ àwọn àjòjì pé kẹ́ bá mi bi àwọn ọba tó ń fẹ́ àwọn ọmọ fúlàní tó ń fẹ́ wọn àti aya. sọba ń fẹ́ fúlàní ni. ọba elégùsì ṣàfọmọ fúlàní kẹ́bí tó wá láti kẹ́bí state ọba ọba elégùsì bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ tó fáìn gan ẹ̀ second wife tó fẹ́ ṣèbí fúlàní ni àbí haúsá ìkànnì wọn ni nǹkan tèmi kàn fẹ́ fàyọ ni pé ọba wo nílẹ̀ north ló fẹ́ ọmọ yorùbá sílé àti nǹkan tí ń tọ́ láti sọ ni pé tá a bá ṣọ́ra bá a ṣe fẹ́ gba ilẹ̀ lérí wa because a gbọ́dọ̀ jẹ́ kí fúlàní tún ní agbára mọ́ nílẹ̀ yorùbá because ṣe pé tí a bá dá dúró gan-an àwọn fúlàní mìíràn máa fẹ́ dúró pẹ̀lú wa mo mọ̀ pé yẹn ṣẹlẹ̀ náà a dẹ̀ máa wọn bọ̀ wọn ò gbọ́dọ̀ ní agbára kankan mọ́ ní ilẹ̀ torí fúlàní tẹ bá wo history wọn gbogbo àwọn ìlú tó wà wọn mọ orí tó jẹ́ òun lọ ṣe fún ọ ní agbára bí wọ́n dẹ̀ ti jẹ́ minority ní nàìjíríà bó ṣe lè ní agbára bó ṣe ní minority nítorí ìjẹkújẹ àwọn èèyàn wa àwọn bá wa táwọn politician ni but ká bá tún kí a tún ká tún wà very very careful torí tá a bá dá dúró wọ́n máa fẹ́ wá ọ̀nà tó máa fẹ́ fi wọnú ara wa gan tó máa pera wọn ní ehm, fúlàní yorùbá so ìyẹn ni mo fẹ́ jẹ́ káwọn èèyàn wa kàn jọ̀jú ọlọ́run kọ́ máa kọ́ máa fi pariwo síta fáwọn ọba yìí àwọn ọmọ yorùbá tó jẹ́ arẹwọ obìnrin tó fáìn tó wá tó jọmọ gidi wà kọ́ jọ tó lọ kọ́ ṣe kọ́yé kó ti létà síta àgbà mo ṣe sọ yorùbá yìí. bẹ́ẹ̀ni kọ́yé fẹ́ ẹran kọ́yé fẹ́ màálù ní ìyàwó kán fẹ́ àwọn ọmọ tiwa kọ́yé fẹ́ màálù níyàwó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ìgbà tẹ balẹ̀kùn sì ti fi ọmọ Kebbi state nígbà dúró ìyàwó ẹ̀ tó fáìn bàjẹ́ bàjẹ́ tó lọ fi ọmọ fúlàní àbọ̀mọ haúsá fi ṣe ìyàwó ọba ẹgbẹ́gùsí ẹ lọ wò wà ń bẹ̀ ṣé tó bá dọjọ́ wájú sí ọmọ fúlàní yẹn náà òun náà tó fóun náà lọ́wọ́ sí kiri ilẹ̀ yorùbá. àbí. so àwọn èèyàn wa mi mọ wáì tí wọn ṣe kí n ro ìkọ òun náà dẹ̀ ló kó bọ́ọ̀ tàwa dé gbogbo ìtàdé yìí so a gbọ́dọ̀ gbárù nǹkan bẹ́ẹ̀ máa máa pariwo síta ni àtàwọn bá politician a máa kó wọn síta ní ààbò wọn o wa mo máa sọ síta ni so that wọn lè mọ̀ pé a rí wọn ẹ ṣe my darling sister ẹ jẹ kó iṣẹ́ Ọlọ́run máa fún yín ṣiṣẹ́ tí gbọ ẹ ṣe gan ya wa ẹ tẹ yóò yẹ yín yóò yẹ yín ẹ ṣeun ọ̀rọ̀ lẹ ti gbọ́ ọ̀rọ̀ náà lẹ tún ti gbọ́ lẹ́nu àwọn ìyá wa yẹn àwọn bá wa bá wa Kóìkí Ọláyọmí Kóìkí media wọ́n ti pè wọlé ẹ mọ̀ jẹ́ kí ẹ̀rù bà yín tẹ bọ́ gbọ́ tí àwọn oníkàntàkàntàn kan sọ̀rọ̀ tí wọ́n kàn ń rojọ́ ẹjọ́ wẹ́wẹ́ kan lọ́nláìn ẹ mọ̀ jẹ́ kán kó ẹ̀rù sí yín lọ́kàn kò sí nǹkan tẹ́ tó tẹ́ bá tiẹ̀ bílífù pé àwa tá a wà lókè ṣé bẹ́ẹ̀ ti mọ̀ pé Koiki Media ti wà nílé ojú ara yín lẹ fi ń rí wọn ẹ ń rí wọn ní gbogbo ìgbà ní pẹ̀lú bàbá Ìgbòho ẹ ń rí wọn pẹ̀lú wọn ní gbogbo ìgbà ẹ dẹ̀ gbọ́ tí wọ́n jáde wọ́n ní gbogbo nǹkan tí ẹ bá ti gbọ́ ní ẹnu Ọláyọmí Koiki wọ́n ní àwọn làwọn ń sọ kò sí èrò àdàlù kankan nínú ẹ̀ kẹ mọ́ bílífù gbogbo news kankan ó jáde pò nísìn ó gbé update sọnù ó tún wá jáde ó ń lanu ó ń sọ̀rọ̀ tí ò tọ́ tí ò ṣẹlẹ̀ ó ń sọ ó ń kó ẹ̀rù fẹ́ kẹ́ ẹ ní hypertension ṣé èèyàn tẹ́ wá fẹ́ máa bílífù nínú wọn nìyẹn mo ti wá rí i pé ó dàbí pé òun ti ní brain touch inú ìgbésí ayé kan lòun àti Auto Bola wà ibì kankan kàtígórì kan náà wà o ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ gidi ni wàláì bàbá Ìgbòho tó ń wì bàbá yìí nífẹ̀ẹ́ gan bàbá yìí máa ń lọ ó máa ń lọ síbẹ̀ bàbá yìí ò dẹ̀ fi láyé lọ́wọ́ rí bàbá yìí ò ẹ́fà mú síta rí fún àwọn èèyàn fún fún ẹkùn pajẹ sẹ́ẹ̀rí pé ìkàlélẹ̀ ìkàlélẹ̀ yóò dáa fún yín à sà. hello. mo ń gbọ́ sà. yes ma so ẹni tí wọ́n ń sọ yẹn mo ti lọ wo torí fóònù mi ti fẹ́ kú mo ti lọ wo program ẹ̀ ṣèlú máa yẹn ló fi ló fi kí ní bojú bí ti àwọn ti ya wèrè tó bá bí aláya ẹ̀dá kó o ṣí kí ní egun yẹn kátẹ àwọn ọgbọ́n kákọọ ní fèsì ojú ẹ tó bá ti bí aláya ẹ̀dá. ẹ ẹ má wọrí tí o bá ti tí o bá ti ń sọ katakata rẹ mi ò bá a sí. tọ́pá níbi kíbi tá a bá ti gbé rí oko àbí kó má gbélé àbí ká má rí bóyá rí ipa ẹ̀ bóyá ní nàìjíríà rárá. níta ni ẹni tẹ́ ẹ rí lójoojúmọ́ ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tí o sì ń tẹ́sí fún àwọn ò bọ́ ọkọ bá wa ṣí fèsì. ẹ má wọrí ẹ èmi ò yẹ pè láti bá a sí. láti òkò òkò àti pure water no drop ẹ̀ pa ó tẹ̀ ọmọ bó ṣe rí. Ah, ah, ẹ bó ṣe kó ẹrù sáwọn èèyàn lọ́kàn àwọn èèyàn sì ti ń dáyà ah, gidi kan mo ní kí ló tún dé. mo ti ṣépè fún lórí program ẹ̀ mo tẹ̀sí kọ́kọ́ tẹ́sì pè mo ti sẹ́ndì fún mi ò mọ̀ pọ̀ wọ́n ni mo ti kọ́kọ́ pèpè bala ẹ̀jẹ̀ mo ti sẹ́ndì sí ìgbà tó bá ti wá bí ẹ̀dá kọ́ jẹ́ ká fèsì òun gbòòrò ká tẹ̀lé ojú ẹ̀ àmọ́ ẹni tẹ́ ẹ mọ̀ ni ẹni tẹ́ ẹ tún dá mọ̀ ni ẹ mọ̀ wọ̀rí yóò fúnra ẹ̀ náà ni ó ah, sì. ó dà mà ó dà mà ok. àtìmọ̀ bóyá náà ti fẹ́ fúlàní ni báyìí ṣé kìí ṣe pé fúlàní ọmọ Sẹ́ríkì Èkó lọ fẹ́ ṣé irọ́ irọ́ ìyá àwọn òkì ìyálé òkì ṣe báwọn ìyálé òkì ṣe báwọn àbí kékeré lọmọ fúlàní ni <laughs> ṣé kékeré inú wọn ní fúlàní torí mo rí wípé kótókótó bàbá yìí pọ̀ inú ọgbà kan làwọn àti bọ́lá lọ ẹ máa rí i pé wọ́n máa lọ wájú wọ́n máa lẹ̀yìn ní tó dẹ̀ ń ṣe awí kótókótó ni pé ó fẹ́ gba kólé ohun tó ń ṣe yìí ó fẹ́ kó jòun lẹ́ máa máa pírẹ́sì wípé òun lòun kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ mọ̀ pé lóòtítọ́ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ òun ló kọ́kọ́ gbé ariwo ló ń ṣe káàdì ló ń ṣe gbogbo ẹ̀ ló ní kinní káàkiri ṣùgbọ́n gbò ó dẹ̀ ti yapa lọ àwọn èèyàn míì wá gbé amọ́ra pé ọ̀rọ̀ ilé ìta lẹ́nu ohun tó ń dùn nìyẹn tiẹ̀ ohun tó ń dùn ó pé bọ́lá sìn n tó ń dùn bọ́lá ni pé ẹ gbẹ̀jáun nígbà tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí ni pé nígbà tó ń sọ̀rọ̀ ẹ dá sí ẹ sọ̀pọ́tì òun ẹ̀yin kan wá kóra yín jáde ẹ wá ń pariwo ìgbòho bá gbó tó tó òun ló ń fa ìgbòho débi tó délé ní gbogbo àwọn tó ń agitate yẹn òun ló ń fa àwọn ẹ̀ tí mo wí pé <laughs> ìlara ni bọ̀dá ṣe bọ̀dá owó la bí ìlara ni ó bá ayé rẹ̀ jẹ́ mo ti sọ fún ẹ yé jẹ́lọ́ọ̀sì mọ́ jẹ́lọ́ọ̀sì ló ń ṣe mo ti mo ti understand yẹ jealousy ẹ rí wọn dáàbò wèrè ó change ọ̀rọ̀ ó change voice ni ẹ mọ ìjò kẹrù sí yín lọ́kàn mo ti rí i pé inú ọgbà kan là á mọ àti Bọ́lá lọ ẹjẹ àfilẹ ẹ mọ sí pé fáwọn ọmọ kò sí àwọn ọmọ ò lè bá a sọ̀rọ̀ kó gbọ́ irú wọn pọ̀ láyé bíyàwó bá a sọ̀rọ̀ bọ́mọ bá a sọ̀rọ̀ kò dé kò tiẹ̀ lè list kì í listing sẹ́nì kankan bó bá sọ̀rọ̀ fún yín nìsí tó bá rí pé ẹ gbowó dání àbẹ ẹ nípò kan okay all right ma okay alright ma tó bá ilé drop yóò tún èrònú tiẹ̀ wù ń tẹ̀ sọ̀hún yóò dàṣẹ́gbẹ̀ títí ẹ̀ ní ó ṣe kì í gbọ́mọ̀ràn ṣé ẹ̀ mọ̀ ní eléyìí ò gbàmọ̀ràn kí lẹ fẹ́ sọ fẹ́lẹ̀ tó fẹ́ gbọ́ yín kì í gbàmọ̀ràn ẹ wá kan ti ṣe pé fúnyàwó àtọmọ wọn lóbi gbàtà bá ń dẹ́sẹ̀ ni tiwa ni pé ká mú gangan gangan là á mú lálẹ́ kò pa àálẹ̀ kò pa òun fúnra rẹ̀ kì í ṣe ẹbí ọlọ́run èmi tẹ́mi mo tẹ́mi pé mi ò amọ̀rakú <laughs> Eh, ẹ̀yin eyi ń wá ẹ̀bá ẹ̀ ó wà ó ń rí yín lójoojúmọ́ ẹ̀yin jọ ń ríra yín ò léegun ni eyi ò méegun ni eégún ni ẹ̀yin ẹ̀ mọ, ẹ̀yin lẹ́ mọ́ ẹ mọ́ dá ló Baba! bàbá ẹ bàbá wa yóò yẹ yín kótókótó rẹ̀ pọ, kàntàkàntàn pọ̀ àbí rúkà rẹ ti ń sọ ní <laughs> rẹ àwí ẹ wo bọ̀dá rẹ wí kótókótó ẹ jẹ́ fi ilẹ̀ lẹ́ǹtì ẹ̀ eléyìí kan máa máa mórí fọ yín ni èmi gan ti wá rí pé ó rẹ̀ pé ó fẹ́ kápá tẹ́ńsán ràn mí ọkàn jẹ́ kí n ba yí ẹ jẹ́ pẹ̀lú wọ́nranwọ̀nran tó ń ṣe nǹkan fi ẹsẹ̀ lẹ́yà láàrin ìṣẹ́jú méjì wò ìṣẹ́jú méjì kò gbà mí ní ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú kan kò gbà mí ní ìṣẹ́jú kan tí ì nà ẹlẹ́gbàá fèsì rẹ tán fẹ́ rí yẹn kò gbà mí ní ìṣẹ́jú kan wàhálà ẹ̀ wọ́n ní kí n bọ̀ kí n bọ̀ fi sí ojú eégún tí n bọ̀ fi sí báyìí tó bá kọjá yìí ẹ ẹ fi ẹni ẹlẹ́ni sílẹ̀ ẹ kó sì lọ wọ́n fúrísì àkáǹtì òpùrọ́ láti tó tó ti sọ̀rọ̀ lẹ́nìí ni ló tẹ́ mo wọ́n mọ̀ ìdárú ẹ̀ níta gbangba ni ló yẹ kí n pe Koiki Media n tó yẹ kí n pe Koiki Media gangan nìyẹn pé mo fẹ́ dárú olórí burúkú ẹ̀ yẹn mo fẹ́ já níta gbangba máa sọ̀rọ̀ náà ó di pẹ́ tó ti ń ṣe ó di pẹ́ tó ti ń ṣe yẹ̀yẹ́ ni ẹ mọ̀ fi ṣe ó ti pẹ́ tó ti ń mú jẹ ọ̀lẹ́ mélèé jẹ ó dùn ó jó. kótókótó hmm. ẹ bá wí kótókótó lẹ́kọ̀ọ́ mọ̀ pé pléènì tó ti fò ní kò sẹ́ni tó lè jábọ́ lọ́rọ̀ Yorùbá. ọ̀rọ̀ Yorùbá pléènì tó ti fò ní o wà lẹ́yìn káwí góńgó pléènì tó ti fò ni kò sẹ́ni tó lè délé bọ́ á ti lọ ẹ̀yin ni kẹ́ ẹ padà ẹ̀yin ni kẹ́ ẹ kó sì yín kẹ́ ẹ padà dúró ọmọ àlè awí kàtàkàtà. àdàlúrú àwọn jàǹdùkú ńlọrọ wọn tó fẹ́ wá protest pé kí wọ́n sílẹ̀ kí gate pé bí wọ́n ṣe. Ah! ìgbà tó ti mọ̀ pé ọ̀rọ̀ títí èyí tó ń sọ tó rí páwọn èèyàn ti dáàbò wọn ti bu èpèjọ ó yà kúrò lórí ẹni straighti mo rí tó sí aṣọ báyìí lójú ó sí aṣọ báyìí ó wọlé pé èpè èpè mọ̀ ti pọ̀ nílẹ̀ kẹ́ jẹ́ ètè ya pa ó ètè ya ìfìyẹn lè jẹ́ ó yà sáré yẹ fún tọ́pìkì mi tọ́pìkì lè tó ń tírìtì lọ mo rí èpètépè pọ̀ torí èpètépè pọ̀ yà ètè ya ya pa ó sún ó gbẹ ọjà pa mò ń gbẹ máa sọ̀rọ̀ ẹ lọ jàre ó já pa ni ọ̀ ah, ah, ah. ní sùn lálẹ́ èmi tí mo mọ̀ ẹ́ ọ̀ lè sùn lálẹ́ yóò mọ gbó ni yóò mọ yóò mọ jàporó yóò wà mọ jàporó yóò mọ jàporó ó yá. inú ọgbà kan náà lájọ mú wọn lọ òun àti ẹtọ bọlá inú ọgbà kẹrẹ lájọ tì wọn mọ wọn fi ti ara wọn pọ. èwo wọ́nranwọ̀nran èwo wọ́nranwọ̀nran. ó yẹ jàre. láìkí ọmọ àfa yọ ọmọ àfa yẹn bá ń kó fún Auto Bola dáadáa ó kó fún ó kó fún dáadáa. ọmọ àlè. ẹkún ẹkún ló tí ò máa wo ẹ àwọn eléyìí sílẹ̀ olófo ni wọ́n èmi kan máa pàkíyèsí ẹ̀yin èèyàn mi sí ẹ dápẹ́ ká wá distract lórí nǹkan tá à ń ẹ má jẹ́ ká wá distract dóò mo ti ṣe ojúlówó ọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ sẹ́yìn mo ti mọ̀ mo ti mo ti sọ̀rọ̀ sẹ́yìn mo ti sọ èyí tó jójúlówó bọ̀ torí pé irọ́ tó pa yẹn kó tó di pé irọ́ rí ó lọ àwọn èèyàn tún wá kẹ́rù sókè wọ́n máa sunkún wọ́n máa ronú ló yẹ kí n dá fún níta gbangba kí n dá lọ́rẹ́ yẹn ló yẹ kí n dá lọ́rẹ́ ẹ̀ta yẹn ló yẹ kí n fún un ní ọ̀rẹ́ hmm, mo wọ́n mọ̀ dá lọ́rẹ́ ni mo dá lọ́rẹ́ yẹn pé kó lọ kú lọ pokùnso mo wọ́n mọ̀ dá lọ́rẹ́ ni níta yẹn pé eléyìí ó eléyìí ó distract yín ẹ sì máa ń wà distract ẹ ní focus nínú nǹkan tẹ́ ẹ̀ ń sọ bí mo ṣe máa ń sọ fún yín distraction ni gbogbo wọn wà fún ẹ make sure pé ẹ sì wà focus ẹ focus lórí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ má jẹ́ ká yà sọ́tọ̀ ẹ má jẹ́ ká yà sósì ìwà àwọn ẹ̀dá nílé ayé nìyẹn ẹ bá wa gbóhùn sókè ẹ ló ẹ gbóhùn sókè. Mm, um, ẹ ṣe a rí pé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó fi ń yé wa wípé ohun gbogbo tí à ń rí wọ̀nyí ó jẹ́ iṣẹ́ èṣù ó jẹ́ iṣẹ́ àwọn níbi iṣẹ́ ìkàwọ̀ èèyàn ìwé mọ́dẹ̀ jẹ́ kó yẹ wípé àwọn tó wà ń díẹ̀ náà ni àwọn ènìyàn búburú àwọn tó ń bá èṣù tó ń bá èṣù jẹun tó ń bá èṣù rìn. tó ń bá sàtánì rìn. Hmm, gẹ́gẹ́ bí ìwé fésù orí kẹfà ti sọ ní ẹsẹ̀ kejìlá ó nítorí kì í ṣe ènìyàn ni à ń bá jagun ìyẹn ni pé kì í ṣe àwọn èèyàn là ń bá jagun bẹ̀tẹ̀ èèyàn ni wọ́n bí kò ṣe àwọn ẹni búburú ojú ọ̀run ìyẹn ni pé wọ́n wà nínú ayé o ṣùgbọ́n ojú ọ̀run ni wọ́n ń gbé tán bá èṣù jẹun tán bá èṣù rìn àwọn aláṣẹ àti ó ní àwọn aláṣẹ ìgbà tó ń sọ pé aláṣẹ ìyẹn ni pé àwọn tó wà ní ipò gíga àwọn tó yẹ pé nǹkan tó bá sọra bẹ́ gé tó bá ti sọ̀rọ̀ kò sẹ́ tó lè yí padà mọ́ tó bá ti sọ̀rọ̀ àwọn èèyàn máa lọ ṣe nǹkan tó ní tó fẹ́ kàn ṣe ni ẹ wò bí àwọn èèyàn ṣe kóra wọn jọ ní gbogbo kìnní áfíríkà àti ní àwọn other country tó wá ń jọ wọn láti lè wá bá a jagun àìrójú wọn báyìí o àkàn sọ pé wọ́n jẹ́ fúlàní nìkan wọ́n jẹ́ fúlàní nìkan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ṣọ́ lẹ́pẹ́ yẹn ó fi hàn wípé àwọn èèyàn wọ̀nyí èèyàn ṣe ènìyàn báwo lèèyàn ṣe ń wà nínú ìbẹ́pẹ báwo lèèyàn ṣe ń dìbẹ́pẹ báwo lèèyàn ṣe ń digi báwo lèèyàn ṣe ń ṣèǹdì gẹ́gẹ́ mo ti sọ fún yín mo ó ní àti àwọn alágbára òkùnkùn ayé ìyẹn ni pé ibi òkùnkùn náà wà ẹ máa wò ìgbà tó bá ti fẹ́ jagun ọ̀hún jagun lọ́sàn-án òru àwọn adìdì yẹn abẹ̀ sí ń pa àwọn ará ìlú lọ lóòjọ́ wọ́n máa gbé wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan so a rí i pé irú àwọn èèyàn tí à ń bá jìyàkadì ní ní orílẹ̀-èdè wa tí à ń pè ní fúlàní ọ̀hún gbé àárín èèyàn inú igbó ni wọ́n ń gbé àwọn tó dẹ̀ ń gbé láàrin wa gangan náà orúkọ náà ni wọ́n ẹ máa wọ àwọn míì àwọn dá sétò adẹ́pẹ́ wọn ní yorùbá so orú èèyàn wo làwọn wọ̀nyí àwọn èèyàn burúkú ni wọ́n àwọn ìka ènìyàn àwọn ọmọ sátánì ni ọlọ́run ní jẹ́ ká bí wọn lọ́mọ o ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí wọn ní ìbátan wa so a rí pé àwọn èèyàn burúkú ni wọ́n ìka ni wọ́n so a rí pé ìka náà náà ìwà ìka náà wù yìí wà gbogbo náà wù sí wa so àwọn tá a fẹ́ bá jagun ni wọ̀nyẹn ọlọ́run á máa kó ayọ̀ so nǹkan tí mo ní tí mo rí sọ nínú ọ̀rọ̀ tí yóò ṣẹlẹ̀ nìyẹn o. ẹ ṣeun yóò yẹ yín ẹ ṣe àdúpẹ́ ẹ káàbọ̀ ẹ ṣe tẹ bá wa dá sí i ó ra ẹ̀ ọ̀la sùn ó dàárọ̀ àmìmá ẹ ṣeun ó dàárọ̀ ẹni tó ń pè mí padà lórí telegram yẹn màá pè yín kẹsàrẹ́ sọ̀rọ̀ ní ṣókí ṣókí ṣókí ká tó máa lọ ní orí ètò so mo ń rí kọ yín mo máa bá yín máa pè yín padà ní ìṣẹ́jú kan sí kẹ́yìn náà gbóhùn sókè kẹjẹ́ ká gbọ́ so ká má wà distract gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń kó sínú bẹ́pẹ ọ̀rọ̀ tá à sọ lọ tẹ́lẹ̀ tí wọ́n ní wọ́n ń kó sínú bẹ́pẹ pé tó bá ti màálù wọn tẹ̀ ń rí yẹn wọ́n máa dà wọ́n jáde lọ fi gba tẹ́gùn bọ̀ tójú ogun bá ti ń bọ̀ tán bá ti rí i pé wọ́n ti wá bọ̀ wọ́n bọ̀ wá bá wọn nínú igbó níbẹ̀ yẹn lẹ́ máa rí tí wọ́n máa pẹ̀lú màálù yẹn ẹ máa rí tí wọ́n máa di ìbẹ́pẹ wọ́n máa di ìbẹ́pẹ ni wọ́n á kó sínú ìbẹ́pẹ màálù tẹ́ tún wò yẹn àwọn náà tún máa di màálù torí àwọn gangan ni màálù tẹ́ ń wò yẹn àwọn tẹ́ bá tọ́jú olùṣọ́ wọn á dì í sódà tán bá ti wá lọ tán màálù tẹ́yìn rí tí wọ́n ń dà káàkiri yẹn àwọn ni wọ́n máa ń di ènìyàn tó jẹ́ wípé wọ́n máa ń padà lọ ṣe léṣe níta lóru tán máa fi ẹ máa rí pé òru náà máa ń ṣèkà wọn ẹ wo àdúgbò kan ní ìbàdàn ní agbègbè kan nìbàdàn tí wọ́n náà ti ń jó wọ́n ti ń lọ jólé wọ́n ẹ máa rí pé òru náà ṣèkà torí màálù yẹn wọ́n á fi wo alamí lọ́sàn-án ni wọ́n fi ń dàka tó bá di lóru wọn á lọ ṣèbí wọ́n dẹ̀ ti rí pé àṣírí titú gbogbo ọmọ ṣe ń gbé distraction wá wọ́n rí pé ààyè ẹsẹ̀ a sì ń lọ náà ni pé no no going back yorùbá nation no going back ìdí nì ń tẹ́fìdí tí wọ́n fi ń kó káàkiri ṣùgbọ́n nìsí oúnjẹ tábà jẹ ẹ jẹ́ ká mọ oúnjẹ tábà jẹ tá a bá ro oúnjẹ jẹ́ ká mọ bá ṣe ra oúnjẹ ẹ bá wa gbọ́ sókè láàrin ìṣẹ́jú méjì. hello ma. à ń gbọ́ yín. ẹ ká sọ ma ọ ẹjọ ẹ má bínú láti bí ọjọ́ márùnún bí ọjọ́ mẹ́fà lọkàn mi ti sọ pé kí n ṣe kínní ìfún yín àtàwọn ẹnìkan ẹjọ ṣe ẹ má ìdí gbàdúrà fún yín kẹ tẹ́wọ́ ẹ máa sọ lọ mọ̀ ń gbọ́ yín. ṣé mi ò kéré jù. ẹ máa gbàdúrà yín lọ. orúkọ jésù kristi. àmì ẹ má jò pẹ́ ìṣẹ́jú méjì. orúkọ jésù kristi. ẹ ká adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fáyé ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fúnṣẹ́ yín ọlọ́run ó ṣe fún gbogbo ọ̀nà yín ọlọ́run ó ṣe torí pé ẹni tó bá pa yín lọ́fà á ta lọ́fà ọlọ́run ó ṣe torí pé béèyàn dojú ọfà kọ ní ọfà náà lọ ọmọ ẹni ọlọ́run ṣe torí pé ẹni bá bínú ní ọ̀run á bínú ẹ̀ ọlọ́run ṣe torí pé ẹnikẹ́ni tó bá ti bínú yín báyìí àbò yín inú bí bí àparò aṣọ aṣọ ọ̀fọ̀ ikán lọ́rùn àparò lórúkọ jésù pèsè ẹnikẹ́ni tó bá rí yín tí ló bá bí ọlọ́run á ọ̀fọ̀ wọ́run ẹ̀. gbégbére bá jí báyìí ó ń káwọ́ ẹkún lórí mi lórúkọ jésù kristi ẹnikẹ́ni tó bá bínú yín bó bá ṣe ń jí báyìí ariwo ẹkún á nílé ìlú òkun rẹ lórúkọ jésù kristi ẹni bá nà kàkà sí yín in fact ọlọ́run ohun gbogbo tí ọlọ́run dá ohun rere gbogbo tí ọlọ́run dá á bínú sí. àmín tó bá rìn ilẹ̀ yìí àbínú sí. àmín bó fa atẹ́gùn atẹ́gùn àbínú sí. àmín ohunkóhun tí ọlọ́run dá ẹnikẹ́ni tó bá nà kàkà sí yín á gbòdì lára ẹ̀. ohunkóhun tí ọlọ́run dá á bínú sẹ́nikẹ́ni tó bá bínú yín. ní agbára ọlọ́run ní agbára ọlọ́run wọn ò tí ì ní nǹkan kan o ṣẹ́ríbi tẹ́ ẹ̀rù pẹ́ máa dé ní rere ọlọ́run á gbé yín débẹ̀ ẹnikẹ́ni tó bá bínú sí yín owó á bínú sí ọrọ̀ á bínú sí ìbùkún olúwa tó múni làlá ìfilà làkún á bínú sí mo ẹ mi ò ń ṣe wòlíì mi ò ń ṣe pásítọ̀ normal human being ni mi bá gbàdúrà ọlọ́run máa ń ọlọ́run máa ń ṣe ìwọ̀nba ọlọ́run máa ń ṣe nǹkan fún mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lémi wípé láti èmi lọ lágbára ọlọ́run lórúkọ jésù kristi ìjà tó wà láàrin ẹ̀yin àtòwọ́ ọ̀run parí ẹ̀ láti èmi lọ owó a máa wá yín rí ẹni bá bínú sí yín owó á bínú sí yín ẹni bá bínú sí yín òun fún rẹ̀ á bínú sówó owó kan á bínú sí i ẹni bá bínú sí yín ọrọ̀ á bínú sí i ẹni bá bínú sí yín atẹ́jú ọlọ́run dá bínú sí i ẹ wo ẹ ṣọ́ra ṣe ẹ ẹ ẹ ṣàṣọra ṣe fọ́rẹ̀ mi ò ní sọjú bẹ́ẹ̀ lọ. èmi ò tiẹ̀ lọ́rẹ̀ èmi yàn rẹ̀ yóò dáa fún yín bàbá yóò yẹ yín ọ̀rọ̀ yín yóò dayọ̀ èmi ò tiẹ̀ lọ́rẹ̀ àmì o Jésù gbogbo ẹni tó bá bínú sí wa lójú yóò tì ó ní wọn ó sì dààmú wọn ó sì dà bí asán ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ń bá wa jà bẹ́ẹ̀ ni ó ní wọ́n ṣe ègbé bẹ́ẹ̀ ni gbogbo wọn pátápátá ni wọ́n ṣègbé lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá ń bèmí tẹ́ni ọlájà yóò ṣe ègbé gbogbo ẹnikẹ́ni tó bá ń bèmí tẹ́ni ọlájà ó ní wọ́n ṣubú ó ní wọ́n wàá dàbí ohun tí kò sí bíbélì ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dìtẹ̀ mọ́ mi ọ̀run ó dìtẹ̀ mọ́ ẹni bá gbógun tì mí ọ̀run ó gbógun tì ẹni tó bá ní tí mò ń sọ ó bì nínú ogun ọ̀run á bá wọn jà tilétilé ọ̀run á bá wọn jà tẹbítẹbí ọ̀run á bá wọn jà tilétilé gbogbo ẹnikẹ́ni tó bá mú orúkọ mi lọ sí ibikíbi yálọ̀ sínú omi tàbí inú afẹ́fẹ́ tàbí èmi àti wo àwọn tó ń wò mí àbáwọn tó ń pè wọlé tí wọ́n ń fi ẹ̀rọ níwọ̀n hàn gbogbo ẹnikẹ́ni tó bá mú orúkọ wa lọ sínú ibi tàbí ẹnikẹ́ni tó bá lòun fẹ́ ta wá ní ọ̀fà ọ̀fà máa bá ẹni bá ta wá lọ́fà aburú máa bá aburú máa jẹ́ tiẹ̀ ó máa jẹ́ tilé ẹ̀ gbogbo nǹkan tí ẹ kálukú wọn bá ṣe sí èmẹ tẹ́niọlá ó máa jẹ́ tiwọn tilétilé gbogbo èròǹgbà ìta lórí ti tiwa gbogbo ọjọ́kọ́jọ́ tí ọ̀tá ti yà sọ́tọ̀ láti pa wá lẹ́kùn bàbí fi wá rẹ́rìn ẹlẹ́yà mo ní ọjọ́ náà ọlọ́run máa fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ọjọ́ náà rẹ̀ ìjì ayé òde ní borí wa ó ṣeun bàbá tó gbàdúrà fún wa yẹn ẹni tó ń pè mí yẹn ẹ lè pè padà àti ṣetán yóò dà fún yín àdúrà wo gbà àmì o àmì o ẹ ṣeun ẹ ṣeun tẹ́ ẹ gbàdúrà fún wa o ẹ ṣeun ẹ mọ̀ gbọ́ròyìn ẹlẹ́gẹ̀ mọ́ ẹ mọ̀ mọ̀ gbọ́ròyìn ẹlẹ́gẹ̀ mọ́ ṣe ti gbọ́ ẹ mọ̀ gbọ́ròyìn ẹlẹ́gẹ̀ wọ́n ti ní gbogbo ntẹ́ bá ti gbọ́ tí ò bá ti lọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ mọ́ gbàgbọ́ nú ẹ̀ fake news ni àwọn awíkòtòkòtò ń sọ àti hmm, rí báwọn ní ìsìlá bá kàn dààmú ara wa lórí ọ̀rọ̀ títí ẹ̀ ìbí kàn mọ́ ó kàn jẹ́ pé n tó máa ń ṣe àwọn èèyàn wa ni pé a ti sọ fún yín nísìsiyìí pé kẹ́ ẹ mọ̀mọ́ gbọ́rọ̀ yẹn lẹ́jẹ̀ tó bá ń sọ mọ́ ẹ̀ kì í believe ẹ̀ tún lọ wò ó ìjọba tún wá tó bá tún mo ti bó bá ti rí i pé ẹ̀ òun ti a tún fa orí yín mọ́ra ó mọ bó ṣe é mú yín a tún fa orí yín mọ́ra a tún sọ̀rọ̀ gidi ẹ̀ tún máa praise ẹ̀ ń tó ẹ kẹ́ ẹ sọ lóko pa tẹ bá mọ èèyàn tó jẹ́ ẹ sọ lóko ni ẹ bá rí igi wọ́rọ́kọ yín ti ń dáná rú igi wọ́rọ́kọ ti ń dáná rú kò jù báyìí lọ igi wọ́rọ́kọ ti ń dáná rú kò jù báyìí lọ o tó èèyàn rẹ kì í ṣe fúlàní fa ṣé màálù ní ẹbí ọmọ yorùbá ni tó sì sọ èdè yorùbá lẹ́nu ẹ tó ń sọ èdè yorùbá tó jinlẹ̀ yorùbá jinlẹ̀ gidi ló ń sọ lẹ́nu bíi tèmi báyìí ọmọ oko bíi tèmi tó gbá skì ni so wáyé ká máa wá gbọ́ kẹ́ máa wá káyà sókè láti sọ àti mo fi ní ẹni sùúrù o torí tí kinní bá fírìsì lóòótọ́ àá ti rí i láàárọ̀ yìí a ti gbọ́ tí wọ́n ti jáde ẹsẹ̀kẹsẹ̀ láti gbọ́ tí eh, mídíà ti máa jáde pé ah, wọ́n ti fírìsì ẹ̀ àdẹ̀ gbọ́ àgbọ́ níbì kankan àárí níbì kankan ẹnu àwọn oní fake news àwọn oníròyìn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ pé tó bá ti ń wà lábẹ́ egun náà làákàyè wọn náà máa ń rí báyìí àwọn tí ò bá ti ga wọn bí làákàyè wọn ṣe máa ń kúrú nìyẹn ẹ bá ti kúrú báwọn bíi ti tiẹ̀ ni ò kì í ṣe gbogbo ẹ̀ ń tẹ́ ẹ kúrò làákàyè wọn máa ń kúrú làákàyè bọ̀dà kúrú ni ẹ fi bọ̀dà lẹ́ à ah, kò ní sùn lálẹ́ yìí tẹ́ni ti bú ọ mo mọ̀ pọ̀ ní sùn yóò mọ̀ já poró ni yóò mọ̀ já poro ni ẹ má bínú yóò mọ̀ já poró lọ́wọ́ ẹ n tẹ́mi ó sọ fún yín nìyẹn ẹ má jẹ́ kí a fi ẹ tẹ́lẹ̀ ká máa pa làpálàpá ẹ jọ nítorí ti ọlọ́run elédùmarè ẹ má ṣe dúró <laughs> àsìkò tá a wà àsìkò tá a lè kíbò sí ni ẹ má jẹ́ ká fi eré sílẹ̀ wọ́n fẹ́ ṣe sùkúùkù sùkúùkù tó dẹ̀ ti wà lẹ́ni wọ́n ti fi wá yáwó owó eléle pẹ̀lú bọ́ǹdì dẹ̀ ni ẹ̀jẹ́ wọ́n ti fi orílẹ̀-èdè yorùbá jẹ́jẹ́ orílẹ̀-èdè nàìjíríà náà ti fi jẹ́jẹ́ ṣùgbọ́n kó mọ̀ bà wá di ẹrú ẹlẹ́ẹ̀kejì nílùú tó ti lọ ṣe ẹrú lábẹ́ ènìyàn tí wọ́n ń tu omi sí ẹ látàn tu omi sí ẹ lójú kó mọ̀ bà ṣe ẹrú màá fẹ́ kí wọ́n náà parapọ̀ mọ́ àwọn tán ṣe agitate bó bá ṣe àwọn ẹbí ẹ mẹ́rin márùn ló mọ̀ ìwọ náà ju átíkù kó átíkù kékeré kan update náà ń pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ akọ́ àwọn tó bá lè kọ́ sí dábò wọn a nídìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáwọn tó lè kọ́ átíkù tán lè kọ́ news ni sáwọn tó lè gbé update jáde ni even gan awa awa agitator yìí gan a ani ani blogger fún agitator gan láàyè ọ̀tọ̀ ìwọ yẹn ọkàn wà láàyè ọ kì í ṣe pé ja ọ lè blog nǹkan mi o ọ ò ní ìdí blog o blog ń tọmọ blog ni ní tó bá ti ń lọ ní nàìjíríà lórí ọlọ́badé báwa bá ti ń gbé ẹ̀yin náà ẹ mọ̀ gbé ẹ mọ̀ báwa kọ́ọ̀tì ibi tẹ́ bá lè kọ́ọ̀tì mẹ́ ṣé five minutes ni àbí ten minutes irú ibi tá a ti sọ̀rọ̀ nípa wọ́n dúró nínú ọ̀pẹ wọ́n ń ṣe kíní ní ó yẹ kéde kí àwọn ènìyàn mọ̀ káàkiri ìyẹn máa easy fún àwọn ènìyàn láti lè gbọ́ ibi tán ti ń bọ́ sínú ọ̀pẹ tá a mọ̀ pé bọ́ sínú ìbẹ́pẹ wọ́n ń di ìbẹ́pẹ yìí wọ́n ń ṣe gbá ẹ bá wa kọ́ọ̀tì ẹ̀ eléyìí tí Awíkókó ń sọ nísìn ẹ bá wa kọ́ọ̀tì àárín yẹn bí ẹ ṣe gbọ́ tí Ọláyọmí sọ̀rọ̀ tán nísìn lórí mídíà àwọn Ọláyọmí yes Koiki Media tí wọ́n sọ̀rọ̀ tán sìn mo mọ̀ pé wọ́n wọlé ni pé kí wọ́n lè ṣàlàyé fún yín ẹ kọ́ọ̀tì àárín yẹn ẹ jẹ́ kí àwọn ènìyàn gbọ́ pé irọ́ ni wọ́n ń sọ o ẹ mọ̀ gbọ́rọ̀ yẹn abẹ́ pálọ̀ o gbogbo tí wọ́n ń wí yẹn kò rí bẹ́ẹ̀ ẹ kọ́ọ̀tì iṣẹ́ ti yín nìyẹn ẹ gbé bẹ́ẹ̀ ṣe lè gé ẹ gé pépèpé ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ so that àwọn èèyàn á lè mọ̀ nírọ́ pé ẹ jù káàkiri lórí WhatsApp àwọn èèyàn á lè mọ̀ pé irọ́ ni eléyìí ń pa o irọ́ ni wọ́n ń pa o kò rí bẹ́ẹ̀ o kó tó di pé wọ́n máa kó apatẹ́ńsọ̀n ran àwọn ìyá wa kó tó di pé wọ́n máa kó apatẹ́ńsọ̀n ran àwọn bàbá wa àwọn olólùfẹ́ ti bàbá Ìgbòho gangan fúnra wọn àwọn tó ń ṣe ọ̀rọ̀ lórí Yorùbá nation àwọn tó ń wò pé kí Yorùbá ẹ̀ pín lónìí pín lónìí kán tó kó ẹ̀rù sí yín lọ́kàn ìdí nìyẹn tí mo fi sọ fún yín wípé ẹ kọ́ọ̀tì àwọn àárín ibi tán ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn èmi ni mo ní kẹ́ ẹ ṣe ẹ gé bẹ̀ pẹ́wú ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé irọ́ ló pa ntọ́wí kòtòkòtò sọ irọ́ ló pa kò rí bẹ́ẹ̀ oníròyìn ẹ̀jẹ̀ ni òun nǹkan yìí náà ni yóò rí ẹni tí wọ́n ń kó sójà wá bá òun nǹkan ẹnu jólóbò rò ní òfófó ti ba tiẹ̀ jẹ́ òfófó ló wá ṣe ń ta ó rò pé kó wá sòfófó ni ẹ tán bá dẹ̀ wá fírìsì ẹ̀ náà ìjọ ẹ̀ lásán ó sì lójú ẹ̀ tán bá wá padà fírìsì wà lẹ́jọ́ ẹ̀ lásán ẹ̀sọ́ ẹ̀ á sì aṣọ egun ojú ẹ̀ èmi ti bọ́ ọ náà tán bẹ́ẹ̀ ni torí ìwọ ò lè máa gbádùn kémi máa jìyà ìwọ ò lè máa gba ìgbẹ́dùn kó máa fẹlá sínú èsì kó wà lábẹ́ fáànù kó máa dóbò bó ṣe wù ẹ́ kó máa nawọ́ bó ṣe wù ẹ́ kémi máa wá jìyà pẹ̀lú àwọn ọmọ tèmi kò possible àwọn èèyàn náà wọ́n ń pa káàkiri nígboro yẹn káwọn èèyàn kan wà lábẹ́ ilà ìlò tí wọ́n ti lé wọn kúrò nínú ilé kí wọ́n wà lábẹ́ èsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan náà ti lé kúrò nílùú àwọn èèyàn ò lè dúró nílùú mọ́ àwọn tí ẹ ti sọ òkò bànújẹ́ sínú ilé wọn táwọn ti gba ọmọ kúrò lọ́wọ́ tí wọ́n ti ọmọ wọn ti di aláìní ọmọ mọ́láyé ẹlòmíì ti di aláìní baba mọ́láyé wọ́n ti máwọn ọmọ mi wọ́n ti kó wọn lọ sínú àjàlẹ̀ láti máa tírẹ́ni wọn lẹ̀ fún twenty twenty three àbẹ́mọ̀ pé àwọn tán kidnap wọ́n ti ń tírẹ́ni wọn lẹ̀ ni fún twenty twenty twenty three níjó ni ni wọ́n lọ sí ìbàdàn táwọn àmọ̀tẹ́kùn lọ kó àwọn ọmọ ọlọ́mọ kan ní skul ibo lẹ́rù pọ́n kó àwọn ọmọ yẹn lọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n á lọ kó wọn sínú àjálẹ̀ wọ́n á máa yìn jẹ́ tiwọn láti máa fún àwọn ọmọ ọlọ́mọ ní gbómu wọ́n á máa kọ́ wọn ní kọ́kúkọ́ wọ́n á máa fún wọn lọ́tí mu so that àwọn ọmọ yẹn á lè ya wèrè tó bá wá ti wá di àsìkò ìdìbò ńlẹ máa rí wọn níta àwọn ni wọ́n mọ bá ń tẹ̀ka wọ́n mọ dàlúrú ẹ mọ ni tó máa pa nínú wọn kò ràn wọn wọn bá pa níbẹ̀ kò kàn wọn torí pé ohun tó ń kó wọn fún nìyẹn màálù ni wọn láti máa fi wọn ṣe alamí wọn á sọ àwọn ọmọlọmọ di màálù ẹ má ìjọ wo lẹ rí màálù ọmọ kékeré màálù ṣé kò máa rí ọmọ màálù ni ṣé kò yẹ ká máa rí ọmọ màálù ni àfi màálù tó ti tóbi tó ti tóbi jàgàdàgàdà tó ti yọ ké lẹ́yìn ń lẹ mọ rí káàkiri because èèyàn náà sọ di màálù náà èèyàn náà sọ di màálù náà ẹ lè rí màálù kékèké náà àtàyè èsì láti mọ̀ pé màálù ti ní kọ́lọ́fù kọ́lọ́fù a mọ̀ pé màálù ti ní kọ́lọ́fù lára ó dáa wọ́n ní kábíyèsí ó pè mí yóò dáa fún yín ó dáa mo ti gbọ́ a ó gbádùn mi tó abí kótókótó yóò yẹ yín ẹ ṣeun ẹ má bínú ẹ̀yin èèyàn wa orílẹ̀-èdè wa dúró torí ìyà ẹ ti pọ̀jù ẹ má sì gbàgbé láti subscribe sí youtube channel mi Tenny ọmọ ológo ní youtube mi Tenny ọmọ ológo Tenny ọmọ ológo ní youtube channel mi bẹ́ẹ̀ ni Tenny ọmọ ológo ẹ̀yin tẹ́ ẹ kàn mọ́ tẹ́ ẹ ń bá a sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ń gbé fídíò fún ẹ kàn kí nílọ̀ wípé ojú rẹ tí ò fẹ́ gbé ta tó bá wá lóun tún wá gbé síta tán toró máa ń sọ pé wọn bá wá gbójú síta ńkọ ńtọ́ jẹ́ ó kọjá ojú ẹ̀ tí wọ́n gbé síta lọ wọ́n sọ kò pọ̀ ni tó bá yẹ pé torí tó ń bẹ̀ lẹ́rù nù tó fi ń wò pé òfin fẹ́ máa sọ kàtàkàtàn ọ́ jẹ́ gba gidi gan àwọn tí ó sọ lóko ni ó pọ̀ challenge mo challenge apààyàn ni ìwọ náà ti pààyàn rí lọ pokùnso yóò dà fún yín ẹ wo tẹ́ni ó mọ̀ fẹ́ ṣe ìlọ ọjọ́ ti lọ mọ́ mọ́ èmi ò mọ̀ fẹ́lẹ́ lọ ẹnikẹ́ni tí mo ṣe ń lọ lónìí báyìí èmi ò ní lọ lékú lọ́wọ́ ẹ̀yin ò ní lọ lékú lọ́wọ́ èmi ò ní lọ láràn lọ́wọ́ ẹ̀yin náà ò ní lọ láràn lọ́wọ́ gbogbo ẹ̀dákẹ́dà tó bá dojú ogun kọ èmi àti ẹ bá ṣe ń lọ yìí ogun ò jẹ́ tiwọn ẹni bá gbógun ti èmi àti ẹ ọlọ́run ó gbógun tiwọn táwa ni ẹni náà yóò yẹ yín ee Táíwò ẹ Adéjùmọ̀ ẹnikẹ́ni tó bá wá lòun fẹ́ ta èmi àti ẹ ní ọfà bẹ́ẹ̀ mi ṣe ń lọ yìí gbogbo ọfàkọfà tí wọ́n bá ta orí wọn ló máa padà sí gbogbo iṣẹ́ ibi tí àwọn ẹ̀tá àti àwọn ẹ̀mí òkùnkùn ń ṣe orí wọn ló máa padà sí lágbára bógo ṣe ń jẹ́ tọlọ́run ibi òdẹ ní jẹ́ tiwa àṣàsí ò ní ràn wá torí àṣàsí kò kì í mọ́jọ́ ẹni bá perí èmi tẹ́ni ní ibi orí rẹ̀ ni ó fi gbé lọ challenge mi lọ gbé evidence tèmi náà sílẹ̀ múra sí àwọn ẹ̀rí tó máa gbé sílẹ̀ múra sí àwọn nǹkan tó bá fẹ́ gbé sílẹ̀ iṣẹ́ ibi rẹ tó bá fẹ́ ṣe mo wà ń lé fún ẹ bá ń bà á jọ mú nǹkan lẹ̀lẹ̀ tó o bá stop your fokiri tó o bá stop gbogbo nonsense tó ń ṣe yẹn wàá jẹ párayà kọ́ bá ń gbọ́ paragada ìyà lọ́jẹ̀ ṣégeya lọ́jẹ̀ ṣége bí àtàbọ̀dá mi ẹ jẹ ṣégeya àkàndá ọjẹ ṣégeya tó o bá stop àti gbogbo ẹ̀yin tẹ́ ń sọ kàntàkàntàn bíi ti bọ́lá nkankan yẹn ẹ kàntàkàntàn yẹn pọ̀ ẹ try kẹ gbìyànjú kẹ máa agitate wá sí ń lọ o awareness wá sí ń lọ awareness yẹn ó ń lọ ó ń lọ gidi gan ni tó jì jẹ́ pé kò lè stop bẹ́ẹ̀ ni ọlọ́run máa gba orílẹ̀-èdè wa fún wa a ní di a ní a ní kú sí oko ẹrú torí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa nìyẹn wọ́n fẹ́ sọ wá sínú oko ẹrú ni èmi ò ní àyà kan tẹ́mi ò jà tẹ́ bá rí mi tí mo bá bẹ̀rù èmi ń bẹ̀rù lórí àwọn orí nǹkan kan tẹ́mi rí lójoojúmọ́ ló ń dáyà já mi kì í ṣe ọ̀rọ̀ wọn tán ọ̀rọ̀ wọn ò jọ mí lójú bẹ́ẹ̀ ni yóò dára fún gbogbo wa yóò yẹ yín ẹ̀yin oní fírísì àwa ń lọ ń tiwa nìyẹn àní lọ lékú lọ́wọ́ àní lọ lárùn lọ́wọ́ àdẹ̀ ní jáde lékú lọ́wọ́ àní jáde lárùn lọ́wọ́ gbogbo ọwọ́ ọ̀tá àtọwọ́ ẹni bi kò ní ká wa gbogbo ìmọ̀ òkùnkùn ìmọ̀ ọ̀tá kò ní jẹ́ tiwa lórúkọ Jésù nígbà tá a bá tún padà wá tá a bá tún padà wá sórí ètò a lè máa fi ayọ̀ àti ìfẹ́ àti ìdùnnú bá yín pàdé ṣùgbọ́n wọ́n tó bá ní pé gbogbo nǹkan tá à ń sọ irọ́ la ń kí wọ́n gé orí yín bí wọ́n ṣe sọ kí wọ́n wá mú ilé yín kí wọ́n wá mú ẹ̀yìn yín ìwọ tó náà fẹ́ gbàjẹ́ lẹ́nu a fẹ́ gbàjẹ́ lẹ́nu fúlàní ni bóyá ká mú orí yín ká fi sí ọ̀run yín ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run nìkan lèèyàn lè mọ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ èèyàn ò lè máa bẹ ènìyàn ẹlẹ́ran ara àbẹ̀fẹ́ ẹ̀kú láti wà tí mo ṣe mọ ní ẹnu tẹ́mi fi ń bẹ ọlọ́run mi lè máa fi bẹ ènìyàn bẹ́ẹ̀ ni mi lè máa fẹnu tẹ́mi fi ń bọ ọlọ́run kí n máa fi bẹ èèyàn ilé ayé ti gbòdì onídùúrí bọ́ ìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ bóòtù òjìrè bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ bí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí olódùmarè á gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́ bí a bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn a ó rí i wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ sí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ikú ìyà ikú àìsí ìpakúpa ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ra kí ó máa jẹ egun ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́ kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ṣe ìwọ̀n tí a lè ṣe ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rì ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbé ń tẹ̀lé títa lọ́yà àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tí lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. ìṣẹ̀dá yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ni àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Olódùmarè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa ẹ jẹ́ kí a fi inú kan ṣe ẹ má jẹ́ kí a gba ìbọ̀dẹ̀ ti ara wa ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí tí ó fẹ́ gba àbọ̀dè tí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀. èmi ò mọ̀ ṣàṣẹ sọ́rọ̀ ayé rẹ ni. kíru ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ. àṣẹ. kí ó rí ìjà Ṣàngó ẹ pé àṣẹ. àṣẹ. kí ó rí ti Ọbàtálá ẹ àṣẹ ẹni bá gbógun tì mí. tí ó wá rí ti èṣù ọ̀dàrà onílé oríta ẹgbẹ́ àṣẹ. àṣẹ. ẹ jẹ́ ká fi inú kan ṣe. ṣe ti gbọ́. ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn. ṣe ti gbọ́. kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orílẹ̀-èdè mi á dúró torí ìjì ayé ti pọ̀jù Odùduwà republic á dúró òmìnira adé ọmọ adẹ́rẹ́lẹ́ nu kẹ́ mọ́ bá a dárò òrólùyé ní ọmọ onífún adé mo lépo nílé ni mo jẹ ládì funfun mo níyọ̀ nílé ni mo jàtẹ́ mo rìn owó balùwẹ̀ láre ọmọ aládé sẹ́sẹ́ fún ẹni tó pe bàbá tèmi lájì òní rọ́nú torí gbá orí yẹn ní bàbá tèmi fi ń so mímu yẹ̀sìkẹ́ ẹgbógun yín dé o kogun ó pa yín o ẹni bá gbógun tì mí ogun ọ̀run ó gbógun sí ọ tó bá pè mí tó ń dà mí láàmú nínú inbox mi tàbí tó ń fún mi ní mẹ́sẹ̀gì aburú aburú ò jẹ́ tiẹ̀ ẹnikẹ́ni tí mi ò bá lérò ibi sí tó bá lérò ibi sí mi ibi ó bá ọ tó bá ṣàgùn sí mi yóò padà sórí àwọn ọmọ ẹ tó bá lọnú afẹ́fẹ́ tàbó lọnú omi àbó lọnú jì àbó wà nínú ilẹ̀ ojú òfurufú nítorí tèmi Tẹ́níọlá tó bá gbógun tèmi ogun á bá ọ ìjì á jà ọ ogun á pa ọ ara ó sàpá yín gbogbo yẹn papọ̀ náà bẹ́ẹ̀ ni ojú á dẹ̀ tì yín àṣẹ wàá kó wà lóore òórùn ayọ̀ lásán ojú ta ṣe bí abíkótókótó òtẹ́lẹ̀ ni o oníròyìn sánú bọ́ìbọ́ì ẹ mọ́ fọkàn balẹ̀ à ń lọ náà nù ó dàbọ̀ ṣé ká mọ̀ lọ ni ó dàbí ká má ìlọ àrílọ àtẹ̀yìn bọ́ ìrìn ìjẹun àárọ̀ ní ti ìjẹun àti sọ̀rọ̀ lẹ́nu bọ́bẹ̀ kiss you love you ẹ ṣe gbogbo yín o yóò dáa fún yín ibi tẹ́ ẹ ti mówó tẹ́ ẹ fi wò mí àtàsìkò yín tẹ́ ẹ fi sílẹ̀ tẹ́ ẹ fi gbọ́ mi ọlọ́run ó bá mi ṣe àánú fún yín o àdúrà yín gbogbo ẹni tẹ̀dẹ̀ tí ń wọlé tẹ bá ti ń bá wa ṣí ẹ̀ rẹ̀ gbogbo ẹni tẹ̀dẹ̀ fọwọ́ yín ṣí ẹ̀ tẹ fọwọ́ yín láìkì tẹ tẹ lọ́ọ̀fù ẹ̀ ní fọwọ́ yẹn gbé ọmọ sí o ẹ̀ dẹ̀ ní fi gba lẹ́tà àbànújẹ́ lẹ́tà ayọ̀ lẹ́ máa fi ọwọ́ náà gbà pẹ̀lú bógo ṣe ń jẹ́ tọlọ́run ire ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá ire yẹn máa jẹ́ tiyín ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ọ́ṣì láyé yín bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe rí ẹ̀sìn yóò dáa fún yín ẹ̀yin tẹ̀ẹ̀dẹ̀ bá wa fún bàbá lábúlé nìkan àtẹ̀yìntẹ́ tó tẹ̀sẹ̀ tó fowó ránṣẹ́ sí bàbá lábúlé adúpẹ́ lọ́wọ́ yín o àti fowó yín jíṣẹ́ wa lè máa ṣe fídíò lẹ́ẹ̀mẹ́wàá ni fún security purpose bàbá lábúlé bọ̀tẹ́yìn fúnra yín bá fẹ́ rí fídíò èmi lè sẹ́ndì ẹ̀ sí yín pé ibi tèmi ti kówó fún wọn ẹ bàbá lábúlé ti gba owó ẹ̀ ṣe wọ́n sì ní ká adúpẹ́ lọ́wọ́ yín kándẹ̀ ṣàdúrà fún gbogbo yín wọ́n ti ṣàdúrà fún gbogbo yín o ẹ̀ ṣeun yóò dáa fún yín à ń relé náà nù ó dàbọ̀ ó ran ẹ̀ lásùn boy boy catch you love you.